بيده الخير يحيي ويميت وهو حي لا يموت واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نيوني تيسي ọjọ́ kẹtàdínlógún nínú oṣù jumada lula hijira fourteen thirty nine eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹta nínú oṣù february two thousand and eighteen. ní mọ́ṣáláṣí ìlú Ògbómọ̀ṣọ́ níbí báyìí nínú ètò wa hudan wa níbi a ti wa lónìí nípa rújìyà eléyìí tí ń bẹ fún azina kọlọ̀nkọlá ẹ̀mí pẹ̀lú rẹ níbi ìwà burúkú yìí akramakumullah. ó ṣeéṣe kí èèyàn máa rò pé kí wọ́n á ní àǹfààní ká máa irú ìjìyà tí ń bẹ fún ẹ̀ṣẹ̀ kan ní ẹ̀ṣẹ̀ tó so yìí pé ash-shari'atul islamiyya ńlọ kà kún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n under constitution tí wọ́n ń lò láwọn lórí lágbọn abí táwọn gbé àwọn ọ̀ka kún ẹsẹ̀ bàbá wa ma ìyà tí ń bẹ fún ọ̀ǹdà òfin tọlọ́n eléyìí tí wọ́n lò lé wa lórí ní agbọn abí táwa ń gbé lókè pẹ̀mbí ní aláǹfààní tí irú màá bẹ́ẹ̀ fẹ́ bí fún wa. alhamdulilayi àǹfààní tó wà ń bẹ pọ̀ púpọ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ní pé ńgbà tá a bá ti ma ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tá a sì máa rú ìyà tọ́lọ́run ẹlẹ́dàá wa pèsè kalẹ̀ di ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn tá a sì máa dájú pé ẹ̀ṣẹ̀ ìgboro jẹ́ kò sì síbà lè fi rú ìyà tí ń bẹ fúnrú ẹ̀ṣẹ̀ yìí jẹ́ni tó bá ṣerú ẹ̀ lábẹ́ pààlòfin ṣẹ̀ríà ajẹ́ pé gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sánà báwo lòfin ṣẹ̀ríà ó sì máa jẹ́ lílò láàrin wa àǹfààní alákọ̀ọ́kọ́ nù nítorí pé kò sí ẹni tí irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí tínú rẹ̀ ó dùn wọn ò lè bá ìyàwó rẹ̀ ṣe zina kínú rẹ̀ ó dùn wọn ò lè bá ìyá rẹ̀ ṣe zina kó yọ́nú sí ẹnìkan ò lè bá ọmọ rẹ̀ ṣe zina kọ́ ọlọ́tí ọlọ́rùn ẹ̀gbọ́n àbábúrò ìyá àbí bàbá rẹ ẹnìkan ò ní bá wọn ṣe zina kọ́ ọ lọ fọwọ́ sí i bọ́lá wọn bá ti ṣe dá gbogbo èèyàn nu wọn kórìíra àbàjẹ́ wọn kórìíra ara nù pé kì ṣe gbogbo ẹni tó kórìíra àbàjẹ́ kórìíra ara ló máa ń jìnnà sí bàjẹ́ àti ra nù kọ́lọ́mọba kó ràn láti lè kóra wá ń jánu jìnnà sí àwọn àwà pálapàla. Pala àwọn àwa rádaràda àǹfààní mi wọn náà ní pé tá a bá rí irú ìyà tọ́lọ́wọ́n bá ní kí wọ́n fi jẹni tó ṣerú ẹ̀ṣẹ̀ yìí báwo ni ìyà yìí ti ṣe tóbi tó báwo ló ti ṣe bàyàn lẹ́rù tó tontì wípé ibi tí ẹ̀ ń gbé wọn yìí lòfin ṣẹ̀ríyà níbẹ̀ ẹ̀rù ọlọ́run ọba ba gbogbo èèyàn eléyìí ó mú ní kálukú lè kóra rẹ̀ níjànú láti jìnnà sí ẹ̀ṣẹ̀ yìí báyìí àǹfààní mi òun náà ni wípé èèyàn mọ ìpè tí mo bá ṣe é káti ẹ̀ pé wọn ò fìyà yìí jẹ mí ní ilé ayé ń bì látàrí pé wọn ò lo òfin ṣẹ̀ríà níbi tí mò ń gbé ń lè mú jẹ lọ́dọ̀ tó bá di lọ́la gbẹ̀ndà al nítorí kó ti wá nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé bí anabi sallallahu alaihi wasallam ó sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tọ́lọ́run ọba ti dá irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣerú rẹ̀ tó ti dá wí tó sì dá yàtọ̀tọ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí bí kéèyàn ṣe zina bí kéèyàn mutí bí kéèyàn parọ́ zina máyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá fi lè wá jìyà rẹ̀ láyé ń bì irú ìyàtọ̀ náà ni kí wọ́n fi jẹni tó bá sẹ́rù rẹ̀ téèyàn jẹ láyé ń bì fahuwa kafaratul lah ìyàtọ̀ jẹ yẹn yọ jẹ ìpẹ̀sẹ̀ rẹ fún ọ lórí ẹ̀ṣẹ̀ yùn láyé ń bì ó ti parí nu wọn ní bí rẹ̀ máa ń jọ gbẹ̀ndẹ̀ al ṣùgbọ́n ẹni tí ó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́n ti sọrú ìyà fi jẹni tó bá sẹ́rù ẹ̀ tí ò wá jìyà rẹ̀ láyé ń bí tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà fahuwa tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́. in sha'a 'afa 'anhu wa in sha'a 'adhabahu tó bá wọ Ọlọ́run lè sàmójúkúrò fún tó bá sì wọ Ọlọ́run lè fìyà jẹ. garanti wo lọ wá ní bí Ọlọ́run ọbọ̀ forí jìn ọ́ nígbà tó múra sí zina kankan kan láyé ń bì tọkàn fi ti pé wọn ò ní fìyà rẹ̀ jẹ ọ́ níbi tó ń gbé tó fi ṣèkẹ́wọ́ tó wá ní garanti pé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ọbẹ̀ nínú àwọn ẹni tó ṣe pé yóò wu ọlọ́run láti ṣàforíjì fún wa láti ṣàmójúkúrò fún wa ò ní sínú ẹni tí wọ́n fìyà rẹ̀ jẹbi. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀zínà ẹ̀ṣẹ̀ ńlá ni o kabiratun minal kaba'ir ẹ̀rí pé nígbà tó lọ́wọ́ bá fẹ́ kọ́ fún wa ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila wala taqrabu zina àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí ọ̀nà téèyàn lè fi kọ́ nǹkan ní ọ̀nà tó ní agbára láti fi aburú nǹkan hàn tó tó ọ̀nà tó lọ́n fi bá wa sọ̀rọ̀ ń bì. pé wala taqrabu zina ẹ ò gbọ́dọ̀ súnmọ́ zina torí pé kò sọ pé ẹ má ṣe zina tí wọ́n bá sọ yìí pé o gbọ́dọ̀ jí ẹran yìí jẹ kò tó ká pé o gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí o gbọ́dọ̀ jí ẹran yìí jẹ kò tó ká pé o gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí tọmọ bá kúndùn ká jí ẹran jẹ tí wọ́n sọ pé mo ti ka iye ẹran tó wà nù sàásùn ẹran yìí o gbọ́dọ̀ dín kan o bẹ́ẹ̀ni kan bá fi lè dín nǹkan mú bẹ́ẹ̀ àjẹ́ pé yọgbà ah, ọmọ lè méje ẹran jẹ ṣùgbọ́n yóò dédìí ìsásùn yóò sí ìsásùn wò yóò wá ka ẹran tó wà ń bẹ̀ ṣé ẹ pé abẹ́ kọ́lọ́njọ́ jẹ́ pé sọ pé ẹran mẹ́jọ ló wà ń bẹ̀ kọ́lọ́njọ́ pé mẹ́sàn-án kó tó bá pé mẹ́sàn-án òun torí pé èèyàn ọgbọdọ ọ̀gbọ́dọ̀ súnmọ́ ta sùn yìí ọ̀gbọ́dọ̀ jí ẹran jẹni sọ ọmọ tẹ̀lé instruction eléyìí tẹ fún nípa pé kò ẹran jẹ àyàfi tó bá lé sí iye tẹ̀ kà ọwọ́ àti torí rẹ̀ ó ti sàsùn ó wò ó wò ó ní sí ẹran kò sí nínú àwọn ẹran yìí tó ti téèyàn lè gé méjì ẹnu kó wọn mú agbọn ibi tó ti pẹ́ ká ni ẹ bá sì dé tẹ ẹ bá kà ń kọ́ mẹ́jọ náà lẹ́ẹ̀ba tó bá fẹ́ hàn lójú rẹ̀ pé wọ́n ti ya nǹkan kan kó ń bì ẹnu kó tún yí mọ́bẹ̀ ni so ẹ̀yin náà ò ní tètè dá mà kódà bí kẹ́ sọ yí pé bẹ́ẹ̀ni kan bá súnmọ́ sàásùn yìí wọ́n mọ̀ ẹnì kan gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí ẹ̀rì pọ̀ mọ́ takété sí sàásùn yìí torí ẹ̀kọ́ lọ́wọ́ bá kọ́kọ́ wa lédè máa sọ. So torí pé lọ́pọ̀lọpọ̀ èdè táwọn fi ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ló máa ń jẹ́ kọ́ ọmọ dáa ló sì máa ń tún bọ ọmọ ń gbà mí nítorí tẹ bá pèdè ẹnìkan ọ̀gbọ́dọ̀ di ẹranjẹ fọ́ma kò tó kẹ́ ẹ sọ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ dédìí sásùn yìí torí ẹnìkan ọ̀gbọ́dọ̀ dédìí sásùn yìí tẹ bá fi lè gbé ìsásùn sí òkè nínú kọ́bọ̀d kọ́bọ̀d ọ̀rọ̀ pẹ́ran dínkù kò dínkù kọ́ là ń sọ ní ìsìn tá a lẹni náà tọ́sọ ìsasùn kúrò láyé rẹ̀ sísàlẹ̀ ẹ rí i pé bọ́mọ yín bá tó mẹ́ta àwọn méjì ọ̀sán fún àwọn òde bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sẹ́ni ká má débẹ̀ àwọn òde bẹ́ẹ̀ o tòṣùgbọ́n tó bá débẹ̀ oní ọ̀sán pé àwọn ah, ọmọkàn sọ́kalẹ̀ ní kì à ókè ah, mo sọ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ mọkàn sọ́kalẹ̀ ní kì pé mo mẹ́ran jẹ sẹ́mi pé tẹ bá ní ẹnìkan ọ̀gbọ́dọ̀ jẹ́ nú ẹran yìí lọ́sọ̀ pé mọkàn kún aláàní kì pé mo jẹ́ ha torí pé iná lẹni ká má jẹ àmì ẹ̀ sọ pé ká má pàlà lọ́lọ́wọ́ bá sọ pé wala taqrabu zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ zina nítorí pé ó dàgẹ́ bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní wa inna li kulli malikin hima wa inna hima Allahi maharimu gbogbo lọ́balọ́ba ló máa nílẹ̀ tó yà sọ́tọ̀ fún àwọn ẹran rẹ̀ láti máa jẹ nínú ẹ̀ tí ó sì ní gbà fẹ́ni kankan nínú àwọn mẹ̀kúnnù rẹ̀ láti dẹran wọbẹ̀. tọ́ ilẹ̀ tó bá wá yà sọ́tọ̀ tẹ́yìn náà máa sọ wípé government reserve land ẹnìkan kan gbọ́dọ̀ dẹran wọbẹ̀. wọ́n wá sọ pé ah gbà tó jẹ́ pé amẹnu aláàbẹ̀ ebi bíbí náà ló ti bẹ̀rẹ̀ ẹ̀yin ẹran tèmi ẹ máa jẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ darí. ah lẹ́ran rẹ bá ń jẹ nítòsí bẹ̀ kí náà padà ṣẹlẹ̀ ẹran rẹ̀ ọ̀jẹ̀wọ̀ ọbẹ̀ náà lànà fi sọ pé karaaci yarca xawla lxima yóò ṣekú ayar tacafi ọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dáradára ni tó ṣe pé ń dára létí ilẹ̀ tó bá yà sọ́tọ̀ fúnra rẹ̀ pé nìkan ọ̀gbọ́dọ̀ dẹran wọ́bẹ̀ sẹ́mi pé tí dáradára bá ń dára létí ilẹ̀ yún fẹ̀rẹ̀ tí ó dára o lè kọ́ńtúrò ara rẹ̀ tí wọ́n lè kọ̀ǹtúrò ẹran ẹran ọwọ́ ọbẹ̀ náà ni nítorí bá ní kẹran ọmọ sí lẹ́ran afẹ́ sí. bẹ́ẹ̀ náà ni ìgbà tó lọ ní ẹ má sùn má zìnà kì í ṣe kó sọ pé ẹ má ṣe zìnà torí ká ẹ lè bá jìnà sí tẹfẹ́tẹfẹ́ ni torí pé tó bá kàn sọ pé ẹ má ṣe zìnà ó dájú àwọn èèyàn wọ́n lè máa ní boyfriend girlfriend so wọ́n làwọn ò ṣe zìnà ìgbà tó kàn ṣẹlẹ̀ ò kàjú pé àwọn fọ́ kọ́ra àwọn lọ́rùn lọ ṣebí zina lọ́lọ́ ní ká mẹ́sẹ̀ and this is not zina bákan náà ẹlòmíì lè sọ pé tí wàá kọjá abẹ́ yẹn bọ̀ tá zina so what is there is that so à ń wò di ara wa à ń sì fọwọ́ ra but a ṣe zina àbí wò di ara wọn bọ́ra wọn wò wọ́n fọwọ́ ra di ara wọn wọ́n kọ́wọ́ bọ́nú di ara wọn tí wọ́n ń pe lẹ́yìn zina nìyí nínú sẹ̀rí yà á sọ pé kìí zina ẹ̀dẹ̀ káyà yẹn ìbálò ni wàlá tẹ́sùnú ẹ̀ gbọ́dọ̀ ṣe zina ni sọ ọlọ́run ti sọ bí àdúpẹ́ fọlọ́ tọ́lọ́ sọ ni wàlá taqrabu zina ẹ má súnmọ́ torí pé tẹ ẹ bá súnmọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ padà sí náà ẹbí gbogbo ẹni tó bá ṣe zina rí láyé tí wọn náà bá sì jọ kan nù arántí báwo ni ṣètọ́ni ti bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ń jọ ebi díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ náà ni bíá ọmọbìnrin yìí tẹ̀sí jọ ń sọ̀rọ̀ yìí báyìí kí ló dé tó ń jókòó lọ́ọ̀kan tí wọ́n jókòó lọ́ọ̀kan súnmọ́nà sáfàrà súnmọ́ wọn náà bá di pé àga mẹ́ta ní láàrin lọ́ọ̀bà kúkú kan mi ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ dáadáa jẹ́ sọ mi ń so lọ́nà ṣètọ́ni fi kẹta wọn tòní ọba di pé no agakun tún yẹ kó wà láàrin wa ní ọba di pé no more gap lẹ́yìn rẹ náà mọ̀ ọ́ pé ah, kíni kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó wọn á pé kíni báwọn ti wà ara wọn sókè ń jókòó tí ọjà rí lórí yẹn di ah, ni bọ̀dá bọ̀dá ni oh, ó ń jókòó bẹ́ẹ̀ bọ̀dá bá ní ọba ah, di pé ọba ni ìwọ ni máa pè mí wọ́n fẹ́ sọ mí darúgbó ọ̀sán gan ni wọ́n bá pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fọ́ọ̀kan láàmànà kó o bára rẹ̀ ṣe ṣe bomubomu kó o fi mọ àpárò obìnrin ọ̀dà bí tọkùn òun náà bá tún mọ́wọ́ lọ sígínà ti dénú ṣetán ó burú bàjẹ́ ni yóò ti wá dáná sí ọ lórí báyìí o ti fọ́ọ̀kan la lọ́ba ti pé ẹ́ bó lọ́mú rẹ̀ tiẹ̀ rí náà rí ọba máa fọ́ tẹ lọ́mú gbakọ́mú gbọ́ báyà lọ́ba ni no kọ́mù nǹkan kọ́ wábi kan gbà ọ̀fẹ́ fọ́ kọ́mù nǹkan direct lónà ọba máa rí i pé ah ó sì ń dùn náà o bí o bá ṣe pé kò kò ìwà yóò dà àmọ́ dùn ẹ́n bọ̀dá àní ọmọ pè mí bọ̀dá má. akramakumullah díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni mo ẹlẹ́dẹ̀ ọba wọnú ọgbà wọ́n yẹn wá ṣe zina tí wọ́n parí ẹ̀ kí wọ́n má kábàámà láyé kò sí ẹni náà tí wọn bá fi lè ìgbà tí wọn ń ṣe zina ládùn rẹ̀ mà ìgbádùn ṣẹ́jú méjì náà tí wọn bá ti lè jáde nù ara wọn báyìí àbámà bẹ̀rẹ̀ ọkùnrin ọmọ wa wò pé ṣé kò sì jù báyìí náà lọ ní gbogbo orí òun ti ń húṣẹ látàárọ̀ ṣé n tó wọn á ti tó ah, wọ ọmọ yìí ọba tó ń jẹ lónà ọmọ yìí kó wọ bọdọ òfò yìí ọba tó ń jẹ ilẹ̀ ìlọlọ tontori ẹ ọlọ́ni ẹ gbọ́dọ̀ súnmọ́ nínú àìsúnmọ́ ẹ̀rọ anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn ọmọ yín ẹ pa wọ́n láṣẹ kọ́ máa ṣe sọ̀lẹ́ láti ìgbà tí wọ́n bá ti wà lọ́mọ ọdún méje ẹ sì máa nà wọ́n lórí àìṣe sọ̀lẹ́ tí bá ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' ẹ wá yí àwọn níbùsùn ọmọkùnrin àti ọmọbìnrin wọn gbọ́dọ̀ máa sùn papọ̀ níbùsùn ọmọkùnrin àti ọmọkùnrin náà ẹ má jẹ́ wọn sùn papọ̀ níbùsùn ọmọbìnrin àti ọmọbìnrin náà tó bá ti pọ́dún mẹ́wàá ẹ ya bẹ́ẹ̀dì fún kálukú wọn. ẹ owó òsì bí ọba sówó ẹrẹ ní ìkálukú wọn máa sùn lórí ẹni tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ níbi tí wọn ti ní dípọ́n ń jarun pálura wọn torí dáhùn sáfún náà ni ó tún ṣẹlẹ̀ ẹni náà ti wọ́n òbúrò ẹ pálí paálí pọ̀ lọ́dọ̀ àti ta provision ẹ̀tẹ́ paálí fún kálukú kan sùn nítorí kíni wala taqrabu zina ẹ má sùn má zina àǹfààní tó wà nù ọ̀rọ̀ ó pọ̀ gan nítorí pé ńgbà tí ẹni méjì tí wọ́n sọkọ àtìyàwó ara wọn tí wọ́n bá jọ sùn lábẹ́ ìbora kan náà tí wọn orí òrògba orí òrùgba tẹ́básì ń wo ti ń ṣẹlẹ̀ nílé ayé lónìí ẹ̀rí pé n tó bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nù dábìí rí pé ẹ̀gbọ́n ń bá àbúrò sùn àbúrò ń tẹ́ di ilẹ̀ fẹ́ gbà ọkùnrin kìdí bọ ọkùnrin dì obìnrin ń kọ́wọ́ bọ obìnrin dì wàlà hàwùlà wàlà kúwàtà ìlà bìlà ẹ̀wà àtijọ́ táwọn nàbì ti fún wa ní ìta sọ́ra wafarriqu baynahum fil madaji' ẹ̀yà àwọn ọmọ yín ẹ̀yà àbùsùn fún wa kó kálukọ́ wà lọ́tọ̀ọ̀tọ̀. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ẹ wò bọ́ọ̀lù wọn bá ti ṣe hàn wá létí lóríṣiríṣi nínú alukur'an àwọn nǹkan tá a ṣe tí ò ní jẹ́ zina ọ̀sẹ̀lẹ̀ tí ń túmọ̀ sí pàǹjìnà sí zina. kullil mu'minina yaghuddu min abasarihim wa yahfadhu furujahum sọ fún àwọn múmìnì lọ́kùnrin kí wọ́n rẹ ju wọn lẹ̀ kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn torí pé nínú pàǹtí náà sísè náà nìyẹn tá a bá ti mọ ojú wa sọ àní máa bẹ wa sọ torí líǹkì tí ń bẹ láàrin ẹyinjú àtàbẹ́ ó ti ṣe agbára níjù torí tí wọ́n bá ti rí nǹkan kan pàápàá jùlọ nǹkan kan òṣojú rẹ ojú rẹ ń ṣiṣẹ́ tó bá ti rí nǹkan kan bí obìnrin bí ẹwà rẹ̀ wàá pé straight forward ní signal lọ sábẹ́ rẹ̀ àyàfi ẹ̀ǹjìyàn àti ewúrẹ́ bá bu ọ̀jẹ̀ ẹni dágùtàn bù jẹ́ ó ní òní mọ̀ pé òun rí nǹkan kan àmẹ́ni tó sì gbádùn ẹ̀rí pé tó bá ti rí nǹkan kan báyìí abẹ́ rẹ̀ ni ó ti kọ́kọ́ mọ̀ ọlọ́run ni ẹ ṣọ́ ojú yín o sáà sì ń ṣọ́ ojú wa nínú pàǹtí náà sí zina ni ẹ o sáà sì ń ṣọ́ ojú wa kò dájú ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí wọ́n ti bọ́ ọ̀rọ̀ wọn débi wípé àwọn gangan ní máa múra wọn lọ bí táwọn ti rí ìrìkúrì wọ́n máa gbéra wọn lọ bí tí wọ́n ti wòwò kúwò ẹlòmíì ní sè yọ màmá yọ lọ jókòó létí ọ̀nà níbi táwọn obìnrin kò ní sàlùbáríkà tí wọ́n ń rí hòhò tí wọ́n ń gbà kọjá yọ wàá tún gbé ansẹ̀tì rẹ̀ yọ ọmọ kámẹ́rà di wọn bí wọn ti ṣe ń lọ sẹlẹyìn oníbẹ̀rù Ọlọ́run bí sẹlẹyìn ń sá fún zina kò dájú òun rí zina ń rọlù ni akramakumullah ẹ rí ẹlòmíì wípé ọmọ ọmọ ó lọ sí aya institution kìí sọ ọmọ sukùl kìí sọ ọmọ sukùl kìí sì sọ olùkọ́. gẹ̀ẹ́sì ṣe non-academic staff nínú sukulu. ọkàn fẹ́ lọ wọ àwọn ọmọ tí ń rìn òwò ni nígbà táyé sì ti dàrú débi pé gbogbo ẹni tó bá ti wá institution náà ọ̀sọ̀rọ̀ rẹ̀ daṣẹ́wó nù ọmọ wa wọṣọ àdánù tẹ́ pé tí olùkọ́ bá fẹ́ ṣàlàyé nǹkan kan tó ní kìnìyà pín sọ́nà márùn kò ní mọ̀gbà tí èso di mẹ́wàá ní ọba máa yí lójú kan náà àwọn ọmọ tó wá máa kékeré ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yin lẹ́ ń ṣe ẹ̀yin náà lẹ́ ń ṣe ó lè pé nǹkan kan pín márùn kọ́ yẹ pé méjì lórí sọ ọ̀rọ̀ bá paka sọ ah, ah you mention five and you are now giving two the digits of two where are the other three ó ní ah let it be another time kóró yé kásẹ̀tì ti já so bẹ́ẹ̀ lẹ́rọ pọ̀lọpọ̀ yọ agbèrè rẹ̀ lọ sírò ayé ṣùṣàn yọ lọ́ máa wòwò kú o tí mú kojú ọ̀fọ̀ ọlọ́sìn ni wàlá taqrabu az-zina. ẹ má sùn zina bákan náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ansẹ̀tì ansẹ̀tì ti di sábàbí tí ó mú kọ́pọ̀lọpọ̀ wọ náà rọrùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ efi wà nǹkan tí ó jẹ́ kó dáa fún láyé tí ó jọ dáa fún lásán kọ́ ni dátà ń tètè ń jóná ṣé ọkàn fẹ́ wá wa sọ̀hí àbí àbẹ́ rí bẹ́ẹ̀ tírí gẹ́gà ó sì jóná láàrin ìjọ méjì sẹ́físẹ́fí lílá ẹ̀ sádìsì ni wọ́n ń wá tó wà sọ̀hí àbí wà sọ̀hí bọ́ọ̀n bá ń fi wá sádìsì wà sọ̀hí tí wọ́n wà sọ̀hí tó sùn kéyìn tán ó nílò ìdajì tírí gẹ́gà tán. mọ̀ngbà tó ti pa àwọn ọmọ àdánù tó ti kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì iná lọ fẹ́ wò àwọn ń sẹ́wọ́ sí ọ pé máa bọ̀ wọn náà wá sí péjì wọn pé mo fẹ́ wù èwo mo fẹ́ mú ọ̀daràn bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ìná ń gbéra wọ́n ń múra wọ́n súnmọ́ zìnnà bàjẹ́ ni wọ́n ń múra wọ́n súnmọ́ zìnnà bàjẹ́ ni tí wọ́n bá sọ yìí pé káwọn ọkùnrin ó tò sọ́tọ̀ káwọn obìnrin ó tò sọ́tọ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹgbẹ́ táwọn èèyàn ń kùn wáyé why discriminating ha ṣé ọlọ́wọ́ ti discriminate tọ́da àwọn kan lọ́kùnrin tọ́da àwọn kan lóbìnrin ẹ̀dá àwọn tó tẹ̀léra wọn tẹ́nbà wá tó tẹ̀léra wọn ìwọ wá máa wòran la ilaha illallah wọ́n ti máa gán mọ́ra wọn wọ́n ti máa gán mọ́ra wọn nísìnyí tó máa sọ yìí pé identity card tẹ́ fẹ́ gbà yìí àwọn òṣìṣẹ́ méjì ni wọ́n fi lélẹ̀ pẹ́ lọ rẹ́jísítà ọkọ̀ yín lọ́dọ̀ wọn national id card ọ̀kan tí ọkùnrin ọ̀kan tí obìnrin ọ̀dọ́ ta lẹ́rù páwọn ọkùnrin ọ̀fẹ́ lọ ọ̀dọ́ obìnrin mustafakun alẹ́ ọ̀dọ́ ta lẹ́rù páwọn obìnrin lọ ọkùnrin wọn máa bú ebú pé tani lọ ètò ìfọwọ́ agó sẹ́yìn nù nídìí ọ̀rọ̀ islam gbàtà wà ń sànà pé ká máa practice islam nínú gbogbo nǹkan tó fi dórí àwọn hospital wa ìpè tó bá yẹ kó ni bá gbádùn káwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àtẹ́ǹdì sí tó bá yẹ kọkùnrin bá ń ṣe kọkùnrin ẹgbẹ́ rẹ̀ kọ́ so à ń jẹ kuru pé kọ́ tẹnu abọ́ ṣùgbọ́n gbígbọ́n wọn tó ń àwọn ẹni táwọn ń bẹ lára wọn àwọn máa sọ pé kí ló ń jẹ bẹ́ẹ̀ yẹn kí ló ń jẹ bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ obìnrin lèmi fẹ́ lọ jàre ọkùnrin nìyẹn o obìnrin sọ fún pé ẹ bọ́ sókòtò bàbá ẹ gbà bẹ́rẹ̀ kíákíá ó ti tú kíákíá ó ti tú ni fi síbẹ̀ bíi nọ́ọ̀sì tí ó gun lábẹ́rẹ́ ó ní kí ni kó tú sókòtò sí abẹ́rẹ́ ni bẹ́ẹ̀ náà lóbìnrin wọn ni yọ gba abẹ́rẹ́ obìnrin ní oògùn lábẹ́rẹ́ ó ní sí òsọkùnrin tó máa abẹ́rẹ́ gún bí ni ẹ subhanallah tó ọkùnrin náà fẹ́ kó gùn lábẹ́rẹ́ nígbà tọkùnrin sì ń kóbìnrin ó ṣe kí ni kó gùn lá ẹ wo báyìí ṣe dàrú tó ọlọ́sìn ni ẹ jìnnà sí zìnnà wọn dẹ̀ jìnnà sí ṣe medical doctor àwọn obìnrin olóbìnrin bọ́lọ̀n bá rí yẹn ẹjẹ́ yẹn náà rí yín káfí máa ti ń lọ mbẹ́ sẹ́yìn ọmọ aburú ti ń ṣẹlẹ̀ lọ́sibítù rẹ́gẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́díkù dọ́kítọ̀ ló bá gbogbo pẹ́ṣẹ́ǹtì sùn tán ó ní ìmọ̀ gbádùn dọ́kítọ̀ ó ní ṣe bíbà lásán ni kò ní ká má ṣe ta afẹ́ ṣe yìí subahánàláhi làbí tí bá yóò sì máa lọ náà nù àkàràmọ̀kúmọ̀lá nọ́ọ̀sì ò ṣe nọ́ọ̀sì ọlọ́ọ̀ni ká jìnnà sí jìnnà sẹ́wù wọn máa balẹ̀ lù tiyín abẹ́ẹ̀ rí nọ́ọ̀sì rí nọ́ọ̀sì lóbìnrin sẹ́wù wọn máa balẹ̀ kéé balẹ̀ o jáńpé ni jáńpé ni jáńpé ni tọ́ba ló ń bẹ̀rù ń fẹ́ mú nǹkan báyìí gbogbo di rẹ̀ ní ọ̀yọ́ ọ̀tà wọ́n ní bóyìnbó ṣe mú wánu àwọn mrs dorcas láti england wọ́n ní bẹ́ẹ̀ ṣe ní kó wọ́n máa ṣe nọ́ọ̀sì. tọ́ ibi tí nọ́ọ̀sì kẹ́lẹ́ bá wo kẹ́lẹ́ bá mọ̀ pé ọlọ́ọ̀ni á dínà àwọn tí ń pè àwọn èèyàn lọ sí ti pọ̀ jù. níbi tí nọ́ọ̀sì ti fẹ́ mú oògùn níwájú aláàrẹ̀ ọwọ́ akọ̀dí sí aláàrẹ̀ ọwọ́ afẹ́ mú oògùn aláàrẹ̀ wàá rí gbogbo òdì rẹ̀ ń tà. aláàrẹ̀ náà bá ní à ah, ní tí ń sọ òun wọn ọ̀fẹ́ já sí ni ah onígbà tó ti já mi ti jẹ́mi náà jọ́ sí subhanallahi alazim àìmọye ìbàjẹ́ bá ń fi ń ṣẹlẹ̀ ìnáyà ni wala taqrabu zina kí ló dé tó fi jẹ́ sí obìnrin inú specialize nípa àrùn tí bá ń sọkùnrin wala taqrabu zina àwọn ọkùnrin ó sì specialize nípa ọ̀rọ̀ obìnrin gbogbo gynecologist gynecologist tẹ̀ ń bá wá gynecologist àbí òye wa mélòó ọkùnrin lẹ́rìí kẹ́tọ́ róbìnrin kan kọ́dà uncomparable nígbà mi kèése ní nàìjíríà nìkan o kódà tó fi dá wọn lẹ lárúbáwá òyìnbó dankaru àwọn fẹ́ ká yọ dàrú bàjẹ́ ni sẹ́yìn pé gbogbo àwọn irú àwọn ẹ̀kọ́ ayé ìsìn náà ọ̀dọ̀ wọn náà ní ti ń bọ̀ báwọn ṣe tónù even tó bá lọ sí England káyipọ̀ fẹ́ kọ́ mẹ́dísìn bí wọ́n ṣe wọ́n gbé ọ lọ sí di tó fi máa kọ́ ẹ̀kọ́ nípa àdí obìnrin ẹ obìnrin fẹ́ bí máa ẹ máa sí kun ẹ máa sí di wọn ọyọ ẹ bẹ wù ẹ bọ́ ṣòkòtò ẹ bẹ wù ẹ bọ́ ṣòkòtò yóò ti máa yóò máa yọ lẹ́nu rẹ bíi tọ́ni bọ́ wù bọ́ ṣòkòtò ọyọ bọ́ bọ́ bẹ́ẹ̀ tí nǹkan kan bá wá ń sẹ́yìn tẹ sọ pé ìwà ganikọ́lọ́jìsì obìnrin a ẹ lè tilẹ̀ yìí kẹ́ẹ̀dé Ìbàdàn ẹ lè ti Ìbàdàn kẹ́ẹ̀dé kù kẹ́ẹ̀tún tẹ̀tún adé lọ́rin tẹ̀tún ti bẹ̀bẹ̀ ọmọkúá tẹ̀tún ti bẹ̀bẹ̀ ọkàdúná wọ́n lè ní no àwọn ọkùnrin nìkan ló máa ṣe ẹ̀ gbà fọlọ́ ni o ìṣẹ̀lẹ̀ máa gbà fọlọ́ o àwa gbà fún tẹ́lẹ̀ náà là ń wọ́nà láti rí wípé nǹkan táwọn ò sì kọ́ta kò fi ọlọ́ akramakumullah ọlọ́run sọ pé wala taqrabu az-zina kí ló dé tá a fa alásàlá ẹgbọ́n nǹkan fa àfa alásàlá. <laughs> yọ wá jókòó láàrin àwọn obìnrin olómi àwọn náà tọ́jú tọ́mú àfa wọn wá pọ̀ lọ́gẹ̀lẹ̀ mà wọn wá jókòó láàrin wa yàrá sọ wà láwọn máa sẹ́lí kíní sẹ́lí. <laughs> subhanallah ọlọ́run sì ní ká jìnà sí jìnà wọn wá jókòó láàrin obìnrin olómi wọn lọ mèé tó kún àtíkè wọn lọ mèé tó kún àtíkè wọn lọ mèé tó kún tó létí ró wọn lọ mèé tí létí ró àyà ah, alágbádá ìsanra yìí o ó ti wá ń pọ̀ jù ẹ́ ti ń sanra á ah, kí ló kọ̀ ọ́ bàbá aláṣẹ ọ̀daràn ọlọ́sìn ni ẹ jìnnà sí jìnnà akaramakumullah kẹtì ẹ mẹsẹsẹ àwọn babaláwo àwọn babaláwo alfaal tẹ́ pé àwọn zina special díẹ̀ làwọn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ah yóò sọ pé jẹ́jẹ́jẹ́jẹ́ òun ló ń jókòó kóbìnrin ó tó gbéra rẹ̀ wá bọ̀ nǹkan ò sì dó láàmú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yóò sọ pé ẹ̀ ntọ́ wa ń bẹ ní sinipẹ́ a máa sin ọ́n gbẹ́rẹ́ gbẹ́rẹ́ tá a sì máa sin ẹ̀yẹn abẹ́rẹ́ la máa sin sí gbẹ́rẹ́ mẹ́ta péré náà ni ojú ara yìí láti kíákíá náà ti bọ́ sókòtò ọ̀daràn wàlá hawla wàlá quwwata illa billah ọlọ́run sọ pé wàlá taqrabu azina ẹ má sùn má zina alọ́ daràn ni ọ̀daràn gidigidi akramakumullah. ọlọ́ni wala taqrabu zina wájà lè máàmù obìnrin wa bọ́rọ̀ wá dọ̀ rẹ ọwọ́ ní tilẹ̀kùn ìmáàmù fa ọwọ́ ní tilẹ̀kùn ńgbà obìnrin tẹ ti sọ fọkùnrin kan obìnrin kan òní dọ́mọ ń bì kan àyàfi oṣù kẹta ah, ọba lè máàmù ọba làdáni ọba jẹ́nìtì bóbìnrin wa ni sí kò ń ẹ wọ dára tètè kó nse nkóso ó ní nse nkóso bàbá ó ní bọ́sọ̀kòtò bọ́sọ̀kòtò aa ah! tálàbà tó pè lọ́dàrán tá n pè lè máa ń tó wá di báwọn gbogbo obìnrin wá dára so Islam náà wá dà àwa awi tí wọn gbé láwa nítorí bí òṣùkà téèyàn ètò òṣùkà òṣùkà gidi akramakumullah á pín bọ́lá wọn bá ti ṣe ní ká jìnnà sí wọn ò jìnnà sí o ilé oúnjẹ ilé oúnjẹ ta ló máa ń sáàbù èèyàn Nigerian level náà ìbáwọn obìnrin <coughs> obìnrin tí máa ń sáàbù èèyàn ló ń jẹun <coughs> wọn kàn ró sọ ni wọn kàn àbí wọn máa rùn pa àbí báwo wọn tọ́jú tọ́mú ni à tó rò sọ tí wọn máa tàdíreke wọ́n gan bí tó máa ti ń gbámọ̀ là lọ sẹ́nu lè gbé lọ mú <coughs> ibi tó máa wọ pé ah, ah, ọlọ́run pé súra ọmọbìnrin yìí ṣé kò wá pé súra ìyàwó tiẹ̀ tóbi jẹ́ pò ń lọ ọlọ́run pé súra rẹ̀ tẹ̀bá bí àwọn èèyàn olóúnjẹ léèrè <coughs> àwọn ọmọbìnrin ti jẹ́ à ń fi wọ́n tajà ni eléyìí <coughs> ó ti yé gbogbo èèyàn pé wọ́n fi wọ́n tajà ni akramakumullah bẹ́ẹ̀ bá wọ bàálù tani máa sáàbù èèyàn lóúnjẹ àbẹ́yìn ò tí ì wọrí tẹ gbọ́rọ̀ yìí rí ta ni máa sáàbù yìí àwọn obìnrin ẹ̀hẹ́n bó bá jẹ́ pé àwọn tí wọ́n ṣe dúdú bíi tiwa yìí tí wọ́n jẹ́ pé funfun wọ́n wàá tún lọ wẹ́ni tó funfun dá méjì ẹni tó funfun dá méjì nù àwọn obìnrin wọn ò fi ṣe wétà nù bàálù tí ọjọ́ pé tí ẹ̀yin ọba sojú yẹn tún máa wọ pé ah, ah, irú funfun èwo lélẹ́yìí nítorí wọ́n fẹ́ fi tà ọjà tí wọ́n fẹ́ fi tà wọ́n wá wá àtíkè kan kò ní jọ pupa kò ní jọ pink wọ́n wá kó sẹ́ẹ̀kẹ́ báyìí wọ́n kó sẹ́ẹ̀kẹ́ báyìí àfa gbogbo ètò yóò tún wá máa kán bí ẹ̀jẹ̀ yóò ti pọn wọ́n ti kó ọ̀dà ọ̀dà pupa sí yóò ti ọ̀rọ̀ tí o ti sọ̀rọ̀ ẹ̀ẹ́ do you need any service do you need any service ìwọ náà tó ẹlòmíì ti lè máa já tọ́ lẹ́nu pé ah mo sórí rẹ tí mo wà bàálù jẹ̀ máa ọlọ́run ti sọ pé ẹ má sùn má zìnà ọ̀nà rẹ̀ làwọn ti sílẹ̀ fún ọ̀rẹ́gẹ́dẹ́ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ńkọ́ ilé ọ̀ràn àwọn receptionist náà máa fọkùnrin bẹ̀ gan-an onáìlẹ́dọ́kùnrin ti ṣe bí obìn ọjà àwọn obìnrin nìyẹn wọ́n wọ gbogbo ẹ̀ tí ó fún kákáká tí wọn náà mọ̀ pé yẹ́s bóyá sinmi tó wọ̀ ẹ̀ àbí skẹ́ẹ̀tì tó wọ̀ ẹ̀ àbí ṣòkòtò tó wọ̀ ẹ̀ ìjàkadì wọn fi rí wọ̀ tí wọn bá ti bọ náà ìjàkadì náà lómi ni wọn bá bọ níbi tí níbi tó fún ara rẹ̀ dé kankankan gbogbo ẹ bí wọn fi ń tajà yìí náà Ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ má sùn má zina akramakumullah níjọ wa láyé wa fẹ́ tòrò níjọ láyé fẹ́ dá báyìí Ọlọ́run ní wala taqrabu zina à ń tún lọ Mẹ́kà wọn tún sọ ọkùnrin pọ̀ mọ́bìnrin olóbìnrin Ọlọ́run sọ pé wala taqrabu zina. wọ́n wàá parọ́ sọ pé ọkọ àtìyàwó ara wọn ni wọn wọ́n máa pè ní ọkọ visa máa sọ pé mi ni ọkọ aláràfà ìyàwó aláràfà wọ́n wá àjìdé wọ́n sì tún padà di kí wọ́n yanra wọn lálẹ́ àìmọye ẹmọ kéde ẹ̀sìn lẹ́yìn náà ti sí náà zìnnà ń ìdí ti sí náà torí ari rí i pé kò sí tàbí ṣùgbọ́n pàtó lọ́n sọ pé ká má rìn súnmọ́ zina ọmọ èèyàn ò sì gbọ́rọ̀ yàn dípò pé wọ́n tẹ̀lé wọ́n rọ́ọ̀lù ni síbẹ̀ yìí náà ń mà nísìn pàtó lọ́n sọ pé kóbìnrin ọmọ dà travel àfi pẹ̀lú máhàrámù rẹ̀ ṣé máhàrámù bóbìnrin travel kóbìnrin rẹ̀ kọ́ lọ jókòó ti ọkùnrin ọlọ́kùnrin ṣé wọ́n gbà bẹ́ẹ̀. àwọn àti ẹsẹ pé nǹkan ń ṣe wọn náà ok maharamu tí máa ń tẹ̀lé ọmọ rẹ lọ tí ń tẹ̀lé ìyàwó rẹ lọ tí ń tẹ̀lé ìyá rẹ lọ tí ń tẹ̀lé àbúrò àbáǹtì rẹ lọ kí ni ó ṣe yọ wọ àkókò protect rẹ ni níbi ojúkójú níbi ọwọ́kọ́wọ́ yọ fẹ́ kíkẹ́ni tí òun sìn lọ kó jókòó kankùn sílẹ̀kùn kó wọn á jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lómi ọba tún jókòó kó wọn á jókòó lẹ́gbẹ̀ẹ́ òun àyàfi tó bá ṣe kóbìnrin lọ́wà tó fẹ́ jókòó ńbẹ̀ pé kóbìnrin kó jókòó ti obìnrin tiẹ̀ kí wọ́n wá jókòó lẹ́gbẹ̀ẹ́ obìnrin tiẹ̀ ààbò wo ló tó bàǹdẹ̀ mà tó wọ́n wá jẹ́ pé wọ́n sọ pé ẹ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn ò lè dá travel àbẹ́fẹ́ sọlé ayédèlé fún wa ọlọ́run ló ń bá wí òun gbà tó gbádùn sẹ́nu rẹ̀ ń rùn ọlọ́run ló ń bá wí yẹn ọlọ́run ló sọ pé ọ̀gbọ́dọ̀ dá travel kìí sà àwọn sọ ń wí fún ọ ni torí ẹlòmíì òkúkú gbádùn ibú ọlọ́ni tọ́ ìwọ kan alára chief advocate fáwọn obìnrin tó jẹ́ pé ní tó wù ọ ní kí bàjẹ́ ọ tàn ká ọ ní káwọn èèyàn máa ṣèrégbè tí wọn travel tẹ́lẹ̀ ń lọ Àbújá ẹ wá dé ọkùnrin wa jẹ́ márùn obìnrin kan lọ wà nù ìwọ sì seven passenger tó ń retí níbo lọ́fẹ̀ẹ́ jókòó sí láàrin rẹ sọ́lọ̀ nàá ẹ̀ríkà gbé obìnrin náà kò sí àjàjà tó bá pé rìn yẹn yọ gba pípẹ́ fòrú rìn àjàjà kọjá kó obìnrin yẹn stubborn nípa oorun tó bá ti jókòó nu mọ́tò tí mọ́tò bá ti síbà ó ti múná lọ tó wá sùn kò lè control ara rẹ̀ mọ́ inú ọkùnrin ọmọ wa dùn kó gbórí ilé láyà ó tún sùn ó tún dáyà dé. pé ah oorun ni oná yà ya máa pretend bí gbà tó náà ń sùn. la ilaha illallah ọlọ́sọ pé wala taqrabu zina tó wù ọ kẹ́nìkan jókòó ti ìyàwó tiẹ̀ bá Àbújá lọ́n lọ́n ta ẹ́ sí gan tẹ́fọ́ ìgbé obìnrin olóbìnrin máa fẹ́ kan awọ kọ̀ọ̀kan lè bàbá nífa sẹ́mu kí tó máa pé bàbá ah, bàbá yẹn ti over fifty náà ó ti kílíkì sixty gan ó ti tó kú kò sẹ́ni tí ò tó kú o àmọ́ sẹ́mu kí sẹ́mu bá ti ń dàgbà wa bàbá yẹn wá rí i pé lága tààrin wọ́n á rí i pé àwọn àbí agátẹ̀yìn wọ́n á rí i pé àwọn obìnrin méjì ló jókòó mbẹ́ bàbá tó gbé báàgì lọ bí ìgbà tí ń lọ tàgùn lẹ́kọ̀ọ́ fa. tẹ́ ẹ máa wò pé kí ni eléyìí eléyìí ọmọ wára nù bàbá kan ṣe nǹkan jọ́ọ̀gì níbí ìgbà táwọn ọmọdé a ń jọ́ọ̀gì lẹ́nu lẹ́kùn kí ló dé ìwọ̀n àgbà kọ́ ah ẹ̀jẹ̀ ń jókòó láàrin àwọn ẹlẹ́ yẹn hmm, kó lé ọmọ bàbá àdánù ọkàn ewé kan agùnmá níyè So, ẹ̀yin awo nǹkan bẹ́ẹ̀ eléyìí ti dàgbà fa gbọ́ wàá làwọn ọ̀dọ́ afẹnitọ́lọ́n bá sànù ọwọ́ awọ mọ́tò túláàsì wàá mú pé ẹ̀gbẹ́ obìnrin ló ti jókòó tó ráàyè ti kún ibi tó dé sí obìnrin lọ́wọ́ à ń bẹ̀ wàá fáìlì rẹ ó gbé sáàrin ibi tó jókòó àti obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ o sẹ́mi kóbìnrin ọmọ sọ pé what is this file for? àbẹ́ẹ̀kọ́ ni what is this file for? ah in order to protect my body from yours pé ṣé ìgbẹ́ wa ń bẹ láàrọ̀ ni ẹjọ́ yọ fáìlì yẹn jọ kí ni wọ́n wá sọ ya sheikh kí ni wọ́n sọ sọmọ pé ń gbọ̀ wà lé lọ́jọ́ ya sheikh ẹ̀hẹ́ sọ́wọ́ ti wà lórí travel ah city boy ó ti dọ́ máa ta so obìnrin wa sọ pé ẹgbẹ́ fáìlì yẹn kú àárẹ̀ ah, sáfárà náà ah ọlọ́mọdé adára. so èèyàn mélòó inú lè kọ́ṣẹ́ ara rẹ̀ ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ má ti súnmọ́ zina kí ni wọ́n ń pè zina akramakumullah zina òun náà ni idkhalu al-udwi adh-dhakari fi qubli imra'atin la tahillu lahu. wa min ghairi shubha òun náà ní kí wọ́n ti abẹ́ ọkùnrin kábẹ́ ọkùnrin ọwọ́nú tóbìnrin abẹ́ ọkùnrin ọwọ́nú tóbìnrin obìnrin wo obìnrin tí èsè ìyàwó rẹ obìnrin tó lẹ́tọ̀ọ́ sí kìí ṣẹrú rẹ nítorí kọ́lọ́n sọ pé walladhina hum li furujihim hafidhun. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú wọn wọ́n wá mú abẹ́ ọ̀wá kìbọnú abẹ́ obìnrin tí èsè ìyàwó rẹ̀ kìí sì sẹ́rù rẹ̀ láì sí ìṣújú kankan ìṣújú bíi báwo gbóbìnrin yẹn o rò pé bàbá rẹ ti fi fún ọ ni o rò pé bàbá rẹ ti fi fún ọ ni ẹ lọ bá bàbá pẹ̀lú àwọn èèyàn yín bàbá wa sọ pé òun ti yọ̀ǹda ní yorùbá lẹ́vù láti máa pé nu sẹ́rí àmọ́ yọ̀ǹda kìí ṣe yìgì kìí ṣe yìgì yọ̀ǹda báwọn yọ̀ǹda ní tòmọ̀tò pọ̀ àfi tí wọ́n bá gbọ́ yorùbá lókun ọlọ́run ti fi fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ eléyìí ni yìgì ọ ọlọ́run ti yọ̀ǹda bàbá náà bàbá wa rí tí o mọ́ ma wọ́n lọ ah ńgbà tó ti gbà kó òun fi fún ọ wọ́n lọ tó ńgbà lọ ẹjọ́ lọ wọlé kan láti ẹjọ́ wọlé kan ẹ̀yin bá lura yín pé ńgbà tó ti yọ̀ǹda ó ti dìyàwó lẹ́ẹ̀ máa ń ṣe zinanso bàbá bá pọ̀ ọmọ rẹ̀ wọ́n àti tani mo rí tẹ́jọ́ jáde lẹ́ẹ̀kan lágbájá ni ọkọ mi ọkọ rẹ̀ báwo ṣé mo ti fi ọ́ fún ni ah, mo ṣe fi ń gbà tẹ́lẹ̀ yọ̀nà mo yọ̀nà mo ní wọ́n fi fún bọ́ ọba yá tọ́ sẹ́mọ̀kẹ́ nìsín nǹkan ti ṣẹlẹ̀ ṣáájú kí a tó máa gbọ́ tẹ̀síìrì yìí sọ eléyìí wọn sọ pé ṣubú àwa ń bẹ torí yọ̀ǹda tí bàbá sọ ó ṣeéṣe kó túmọ̀ sí kó fi fún un ó ṣeéṣe kó sì túmọ̀ sí pé ayọ̀ǹda wípé kọ́ máa yín kọ́ máa wá ọmọ wa ayọ̀ǹda pé tó bá yá á padà fi fún un tọ́ eléyìí àní kẹsùn zìnà sí ọkùnrin yẹn lọ́rùn torí kíni nítorí pé ṣubú àwa ń bẹ pọ́kùnrin wọlé gbàtọ́ wa wọlé obìnrin ti mú ó sì mọ̀ pé lè tóun obìnrin mi ò lè wọ ọbẹ̀ ìyàwó nìkan nípa pàjùlọ alẹ́ la wà yìí obìnrin mi tọ́ wá bá ń bẹ̀ tún bá lórí bẹ́ẹ̀dì ó sùn kabẹ̀ ìgbà tó ṣe pé ìyàwó tiẹ̀ náà nìkan ló ní access láti lọ sí orí bẹ́ẹ̀dì báyẹn ah òun bá lọ báyàwó rẹ̀ ní máa ń fọwọ́ ra la lọ́ba di pé nǹkan ṣẹlẹ̀ ló máa ní à èwo lélẹ́ èwo lélẹ́ yìí o ọlọ́run mọ̀mọ́ kọ́ ẹ má kó bá mi o ẹ ẹ má kó bá ta ni ta ta tẹ̀sẹ̀ ìyá alágbádá nù pé ìyá alágbádá kọ́ wà àbúrò rẹ̀ ni o ah alákòóbá tẹ̀ sálámù àìmọyerú ẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé torí ẹ̀ ló ti jẹ́ pé téèyàn bá lọ gọ̀ oríṣiríṣi nǹkan ní máa ṣẹlẹ̀ sí wọn. àbùrọ̀sùn lórí bẹ́ẹ̀dì ó ń bẹ́ẹ̀dì torí bá kọ́ bá àjáǹtì rẹ̀ tọkọ bá dé ọkọ ọkọ ní information pé àbúrò ìyàwó ń wá àbúrò ń wá tọ ìyàwó náà ọ̀nà ara rẹ dẹ lọ kò tí ì dé ọkọ bá fi rábùrò mu àwọn yẹn kan wá ní kó lè bẹ́ẹ̀ fi ń bọ́ sóko tó ń di ẹ̀ fi ń ra mú kọ́mọ́ àdàmà pé kìí sàbúrò èèyàn lè jọ yẹn àmọ́ oorun sì tún lè ilé náà jẹ ẹgbẹ́ ni. nígbà tọrọ débì kan ló tó tají sẹmọ kí irú ẹ náà lè ṣẹlẹ̀ kò ṣòro tọ tí ṣùgbọ́n àbá wà wọn ò ní sọ pé ó ṣe zina ń ta fẹ́ fàyọ̀ àmọ́ tí ọba tí wọn sọ pé ó ṣe kí ó ṣe zina tọ ajẹ́pín tẹ́nìkan tọ́ba múdi rẹ̀ tó kì èdè ọkùnrin. ọkùnrin lòun ọwọ́ akébọnú ilé ìyàgbẹ́ ọkùnrin ṣé ló ṣe náà kì í ṣe zina o a eléyìí náà ọ̀rọ̀ nípa rẹ ń bọ̀ ẹnìkan ó mú ọsẹ àbó mú ìpara ó wá ń fi ń ràdí rẹ̀ títí títí títí títí títí ó fi dá màníyì jáde ṣé ló ṣe kì í ṣe o. torí pé zina ń bùkátà kídìí ọkùnrin kọ́ wọnú tóbìnrin tó dé ìwọ̀sí. ni wọ́n ń kẹnu ara wọn wọ́n ń kọwọ́ bọ̀ ara wọn wọ́n ń fìdí ipò di ara wọn bí ajá aláìgbọ̀n sáàsọ pé wọ́n ṣe zina ni wọ́n zina o àmọ́ ọ̀ràn ni wọ́n dá ọ̀rọ̀ nípa rẹ̀ náà ń ẹ̀hán ẹnìkan ní ah, à ńgbà tó ń wáyàwó títí tó ń rí àwọn fẹ́ ìdí sì ń wa lọba kúkú lọ ra kẹtẹkẹtẹ lọba so abo kẹtẹkẹtẹ lọ́ba di pé ni ní bá sùn ojoojúmọ́ ọba sùn gbogbo ìgbà tó bìnrin ti mú ọba kẹtẹkẹtẹ sùn sọ zina ló ṣe kì í ṣe zina ọ̀ràn lọ́dá àmọ́ kìí ṣe zina ló ṣe ọ̀rọ̀ nípa tiẹ̀ náà ń bọ̀. ẹ̀ láwùjọ wa ní Niger state ni wọ́n ń sọ nínú newspaper ní kọ̀pẹ́ kó jìnnà pé ẹnìkan ń bẹ ewúrẹ́ sùn. wọ́n á ní wọ́n ra bisikíìtì kan fún ewúrẹ́ <laughs> bisikíìtì ní fi ra ewúrẹ́ mú. so wọ́n á ní kẹ́ ẹ máa wo nǹkan o. láàárọ̀ ọjọ́ tí ọwọ́ pálábò ń ségi yó táwọn èèyàn fi kọ́ ọmọ o wọn ò tẹ rówó ra bisikíìtì o àmọ́ táwọn máa ṣe ti dùn méwúrẹ́ méwúrẹ́ náà wọ́n á ń wò ń ká léwúrẹ́ <laughs> fi wá ká òun má fi tó ń wà ló ń bá ní sọ yá ni kẹ́ ẹ máa gbọ́ gbogbo irọ́ burúkú ló ń bá ní sọ yá ni ewúrẹ́ lọ yá kótó wá di pé àwọn èèyàn kọ́ mórí ẹ̀ wọ́n wá fi fọ́lọ́pàá tọ́ a ti mọ̀ pé èèwọ̀ ni zina o ń sì ń bẹ nínú ètò tóbi jù nínú àwọn ọ̀ràn ń bẹ nínú ètò tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńláńlá nàmbà tírì ni zina mú nínú ẹ̀ṣẹ̀ ńláńlá sábà yọwọ́ ashirku billah sísẹ́bọ̀ sọ́lọ̀ qatlu nafs allati harrama Allah bi ghayri haqq pípa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ léwọ̀ zina ló sì kẹta o zina ló sì kẹta zina tẹ wá rí yẹn bí burú rẹ̀ ó máa ń yàtọ̀ látòrí zina kan sí zina mi zina kan burú ju zina kan lọ gbogbo zina ni ọ̀dà o àmọ́ zina kan tún burú ju zina kan lọ torí ẹ ẹnikẹ́ni tẹ́kọ̀bìnrin tó ti lọ́kọ ńlọ́ba ṣe zina ó buru jáì ẹnikẹ́ni tọ́bọ̀bìnrin tó ti lọ́kọ ṣe zina ó burú jáì bẹ́ẹ̀ náà ni ẹni tó wá ṣe zina ẹlọ́kan nínú mọ̀lẹ́bí rẹ̀ ọba ah, jẹ́ ọ̀kan nínú mọ̀lẹ́bí ẹ̀ ọba jẹ́ ikọ́ bá burú rẹ̀ ṣe zina ẹ̀gbọ́n rẹ̀ ìyá rẹ̀ àbí kò tiẹ̀ bá ń ti rẹ̀ àbá burú abẹ́gbọ́n ìyá rẹ̀ kọjá kó àwọn lọ́ba ṣe zina a'udhu billah bẹ́ẹ̀ náà ni ètò tó ń aburú ju gbogbo ẹ lọ ọ̀nà lẹni tó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé ẹni tó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé èwo alẹ́yìn rò pé máa ṣẹlẹ̀ jù láwùjọ wa bíbáyàwó alábàágbé ṣe zina ló máa ń pọ̀ jù pàápàá láwọn alẹ́ irú wa ògiri wa pọ̀lọpọ̀ nínú zina tí máa ṣẹlẹ̀ ń bẹ ọkọjà sísọ. So tẹ́ pé wọ́n á máa báyàwó ara wọn sùn ni wọ́n á máa yanra wọn lálẹ́ ni lọ́ ń gbọ́ yẹn o ti fẹ́ yà o kó o dé ṣòkòtò rẹ kó lé dáadáa o má lọ gba ilé àdàlú ẹ̀wà o ilé tó ti ní privacy ìníkọ́ gbà pẹ̀lú ìyàwó ẹ̀ o tó bá ti fẹ́ yà o má tanra rẹ jẹ́ o nígbà tí bá mi kọ́lé kalẹ̀ wọ́n á lọ gbalé báà rẹ òun náà sì máa gbélé bàbá tiẹ̀ tóbi wá jẹ́ pátákátá ni wọ́n máa bá ká ẹ̀hẹ́n nítorí pé ńgbọ́ bá ṣẹlẹ̀ tán àbámà kò ní wúlò mà nínú aburú tó wà nù zina òun náà ni wípé aburú tó lékele ń bẹ nù zina ìsì máa ń ba ayé jẹ nítorí pé máa bàbá òní mọ̀ tó ló ń lọ ọmọ yìí àbóǹkọ́ ló ń lọ ọmọ ọkàn rẹ̀ òní balẹ̀ sí kò wọ́n tọ́jú àwọn ọmọ àkúkú mọ̀ pé gbólú ẹ̀ ló bí fún ẹ rí i pé tẹ́ǹbà ti ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ ń gbé so ó ṣeéṣe kọ́rẹ̀ rẹ̀ kan kọ́yẹ́ pé òní ń báyàwó rẹ̀ ṣe zìnà kó ọmọ wa wò pé eléyìí etí rẹ̀ ju etí òun eléyìí náà etí rẹ di otí òun ajẹ́pẹ́ mẹ́ta nù àwọn ọmọ rẹ márùn ún ló ní wọn. ẹ wo nǹkan mẹ́fà ẹni tó fẹ́ yàwó ó ní méjì àlè ní mẹ́ta. sòńjẹ́ tí wọn náà bá ti wá ń fura mọ̀ kìsì àwọn ọmọ yìí obìnrin yìí ṣé olúwa rẹ̀ nísìnyí bí wọ́n fún. wàláì ò ní fi gbogbo ara tọ́jú àwọn màmá wọn máa wá bí kọ́rọ̀ ṣẹlẹ̀ kó lé wọn dànù ni. pàápàá jùlọ ẹ mọ̀ pé tóbìnrin máa ti ń ṣe zina ìtìjú ti kú lọ́rọ̀ rẹ̀ pátápátá gbogbo ọ̀rọ̀ àlùfàṣà ni ọmọ jáde lẹ́nu ẹ̀ obìnrin ti ń ṣe zina kò ní tinú láti sọ yìí pé hey ó kọ̀ la tọ́ da mà èwo ń tiẹ̀ nù àwọn ọmọ yìí ń padà pé news conference tí màá ṣàlàyé èwo ń tiẹ̀ nù àwọn ọmọ yìí tọ́ntí pé lábẹ́ òfin ọlọ́run gbogbo ọmọ tóbìnrin bá bí fún ọ under your umbrella kọjá ìyàwó fún ọ tẹ́sí so igi tó dáa kẹ́ tó mara yín gbogbo àwọn ọmọ lọ́mọ rẹ kò bá jẹ́ pọ̀ lọ sí èzì náà ni kò nídìí kọ́ sẹ̀sẹ̀ máa halẹ̀ wípé ọ̀sẹ̀ tó bá jẹ́ tiẹ̀ fún náà àwọn ọmọ ewó ní ẹsẹ̀ tiẹ̀ ìyá àdánù òun gbogbo ọmọ rẹ tí wọ́n bá wá ń dá o fọmọ kí n sọmọ rẹ nítorí sẹ́kù ní alẹ́ àn alẹ́ náà ní ká ṣépè fúnra yín. ẹ ṣe pé wọ́n fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹrin yọ ọmọ yìí sọmọ mi ìkíyàwó rẹ̀ olóyún kọ́ ọmọ òkè àńjọ mo ti súnmọ́ kẹ́yìn tó wà lóyún nìsín wọn sọ pé èmi kọ́ mo lóyún yẹn ń búra èmi mo lóyún yẹn ti dọmọ èmi kọ́ mo yẹn sọ pé ń la ti pé obìnrin ẹlẹ́karùn-ún obìnrin náà sọ pé kọ́lọ́ bínú sóhun tó bá ti kó dòdò lọkùnrin yẹn bá ń sọ ìgbà yẹn wọn wá yí àwọn títí láéláé wọn níjọkọ àtìyàwó ara wọn mọ́ níta wá ti torí rẹ̀ sépè wọn kò ní jẹ́ tọkùnrin láéláé ọmọ yẹn ò ní jẹ́ tiẹ̀ oyún yẹn ò ní jẹ́ tiẹ̀ kálukó sinmi so ọ̀nà tí òfin lè kọ́ nìyẹn tí zina bá ń bẹ ọmọ máa lúpọ̀ ọmọ olùpọ̀ ní wọ́ọ̀dù onímẹ̀wò ti ẹnu àwọn ọmọ islam fẹ́ ká ṣọ́ mọ̀lẹ́bí wa lọ́nà tó ọmọ òfin ní lùpọ̀ islam fẹ́ ká ṣọ́ abẹ́ ẹni tí wọ́n fi ìyàwó fún lọ́lẹ́tọ̀ sábẹ́ rẹ̀ ìwọ ọkọ nìkan lọ́lẹ́tọ̀ sábẹ́ ìyàwó rẹ̀ abẹ́ ìyàwó rẹ̀ kìí ṣe public toilet à ń bọ̀sibọ́sí ipe wọn náà tún á máa fi ìyàwó rẹ̀ ṣe zina ẹlòmíì ó sọ fún ìyàwó rẹ̀ pé ọlọ́dọ̀ àwọn kọ́sítọ́mà rẹ̀ ni ń ta búrẹ́dì ni tó fi gbọ́dọ̀ gbé búrẹ́dì lọ fáwọn kọ́sítọ́mà lọ́rọ́ rí i pé bọ́ba ti lọ́dọ̀ wọn tó bá ti bọ́ ṣe owó tẹ̀ máa papọ̀ subhanallah àwọn ọkọ̀ àdánù nìyẹn o torí ẹ̀ ìsìláàmù ọ̀ ń fẹ́ ká sọ iyì wa tí zina bá ń bẹ yìí kò ní ṣe sọ́mọ́ o kò ní ṣe sọ́mọ́ tẹ́wárí zina gbogbo wa bú ló pé sínú rẹ̀ gbogbo wa bú ló pé sínú zina ó sì máa ń ṣí gbogbo lẹ̀kùn ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti ń ṣe zina gbogbo ẹ̀ṣẹ̀ lèèyàn lè dá ká mutí ò ní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ká máa sọ̀sọ́kùsọ ò ní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ká wòwò kú kò ní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí zina ó máa ń bí àrùn fọ́kàn ó máa ń bí àrùn nínú ẹ̀mí zina a máa sọ yẹn tó lòṣù a máa dá yẹn gúnlẹ̀ bíi tirẹ́là tó takú síbi tí ọ̀nà ti ga ẹni tí bá ń ṣe zina akramakumullah ó máa mú káwọn ẹrú ọlọ́run kan jìnnà sí gbogbo ẹni tí bá ń ṣe zina àwọn èèyàn jìnnà sí ń sì mú kéèyàn dẹni yẹpẹrẹ lójú wọn. kódà àmì burúkú máa ń hàn lójú ọ̀nzìnà èèyàn kéèyàn lé èèyàn rádaràda lélẹ́yìí èèyàn játijàti lélẹ́yìí ẹ rí lójú onízìnà àwọn náà ò ní lè bá àwọn èèyàn ṣe ẹni tí máa ti ń ṣe zìnà ò ní lè bá àwọn èèyàn gidi ṣe torí ẹ ṣẹ̀ríà Islam ó ti fi hàn pé ìyà burúkú ń bẹ o fún àwọn ẹni tó bá ṣe zìnà láyé ń bì ìyà burúkú ń bẹ fẹ́ni tó bá ṣe zìnà láyé ń bì òun náà ni ìyá kásọ lóko tí èkú kásọ lóko tí èkú fẹ́ni tó ṣe kó ti bóbìnrin lò rí ọ́ndà kó ti fẹ́yàwó rí ẹ ti níyàwó rí láyé ẹ ti wá báyàwó lò rí kọ́dà kó ṣe pé ẹ̀kan ìyàwó bá sá lọ ẹ̀ẹ̀kan ni kíkọ́ ọlẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn bíbá lò lẹ́ẹ̀kan lọ́ba kú ọwọ́ pé di rẹ ti wọnú di obìnrin lọ́nà tọ́tọ́ rí tọba ti ṣe zina lẹ́yìn rẹ̀ ìdájọ́ rẹ̀ ni kí wọ́n sọ lóko tó èkú kí ló dé tí wọ́n fi sọ lóko tí wọ́n fi ní bẹ́ẹ̀ lórí wọ́n ní nítorí pé téèyàn bá ṣe zina gbogbo ara ló máa ń gbádùn gbogbo ara ni ó dùn mà tọba wa kankan pa gbogbo ara náà lọ yẹ kọta tẹ̀sán tá a máa ń sọ kòkó síbi tó kò ní bá gbogbo ara tó mọ̀ gbádùn iná lọ yẹ kó mọ ìṣòro kù yìí àfa wọn mú okùn wọn sọ ó lè bá látàrí kó fọ́ dànù ó lè bá láyà kó fọ́ dànù ṣé ẹrù pé njọ́ tó máa ń sọ ní ìsìnà lóko ìdí rẹ̀ ó le ẹ Allah ìdí le báwo kí ẹ ti bá tọ́ tọ́ba á jẹ́ pé kò tíì kò tíì kéé sábìlẹ́kọ ọmọge lọkùnrin ọmọge lóbìnrin yẹn wọn ò tíì lọ́kọ rí wọn ò tíì níyàwó rí à ń bọ̀sibọ́sí pápẹ́ wọn ti bára wọn lò lọ́nà ẹ̀tọ́ rí àwọn tí wọ́n jẹ gbani wọ́n jẹ gbọ́gọ́rùn á tún á gbé wọn dìnnà sáráyé fọ́dún kan á gbé wọn dìnnà fọ́dún kan tọ́ba di lọ́la kéyàmà ẹni tó ṣe é pé kò jìyà rẹ̀ láyé ọlọ́run ò sì gba tútúbà rẹ̀ tọ́ba túbà túbà túbà kò jìyà láyé àmọ́ túbà túbà ọlọ́run ò gba tútúbà rẹ̀ tọ́ba di lọ́la gbẹ̀ndà kéyàmà yọ jẹ ìyà ńlá yọ jẹ ìyà ńlá nítorí pé wọ́n gbé àwọn oníṣìnà dìde ńjọ́ gbẹ̀ndà kéyàmà àwọn onízìnnà lọ́kùnrin àti onízìnnà lóbìnrin wọ́n gbé wọn dìde ní hòhò lórí àdògán náà nínú náà jahannam a'udhu billah ọlọ́ọ̀dà kò sàánú wa o ò tí ì ṣe zìnnà rí láyé ọlọ́ọ̀ má fi sàdánwò fún ọ ké ìfàyè yìí lẹ̀ ìwọ ti ṣe rí jẹ́ ọmọ lórí ètò ti ṣe rí hùn máa wá tọrọ àforíjì dọjọ́ kú rẹ̀ gbogbo gbàtọ́ bá ti rántí kọ́ ọ sunkún kọ́ ọ máa tọrọ àforíjìn bọ́yọ́ lọ́n lè foríjìn ọ́ ezekutọ máa gbé ó nígbà kan lẹ̀ òun tó rí òun lè gbóbi mẹ́ta sùn lẹ́ẹ̀kan náà tó ń dunnú nù lórí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹ̀rù ń bani fún ọ àtúbọ̀tán rẹ ló fi ń ṣeré yẹn wọn gbé yín dìde ńjọ́ gbé ndal kiyam àwọn oníṣìná nìyẹn ní lórí ààrò náà àdògán náà ni wọ́n gbé wọn dìde nínú náà jahannam ẹ̀rí kọ́lọ́ ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo òní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn ẹni tí wọ́n kì nínú ròyìn wọn ni pé wọ́n pe ọba mi yàtọ̀ sí Allah Allahu rabbul alamin nìkan wọ́n máa ń pè wala yaqtuluna an-nafsa allati illa bil gbogbo ẹ̀mí tọ́lọ́ ń ṣe pípa rẹ̀ léèwọ̀ wọn kì í pa wala yaznun wọn yìí ṣe nínú ìròyìn àwọn olùwàgbọ́ òdodo nù wọ́n sì pera rẹ̀ lè máa mú gbogbo yín ọ̀daràn ni o torí pé àwọn olùgbàgbọ́ òdodo wọlé yeznun wọ́n yẹ zina ó kọ́ nǹkan ọ̀dà yeznun zina wàhálà ìkẹsọ kọtọ dà wọ́n yẹ zina tọ́ pé yorùbá agbèrè ó ń panṣágà tọ́mọ bá ṣe tó ọkọ kí ni wọ́n sọ ọ̀sàtìmẹ́sẹ ọ̀sàtìmẹ́sẹ ó ní rírí la kọ́gá lọ àmọ́ tó bá ọkọ halalan tayyiba inú àwọn òbí rẹ̀ ó dùn kó lóyún àbí dùn yóò dùn yàtọ̀ sọ́mọ òfò tọ́lọ́ lóyún ẹyẹ ìbànújẹ́ ni wọ́n á sọ pé onílọ́jọ́ kó máa rẹ̀ ọmọ zina ẹjọ́ tá a lè lọ lọ́kọ̀ kan àbùkù kọ́ kan àbùkù lọ́dọ̀ ọlọ́run torí pé bọ́ọ̀lù ti kan àbùkù lọ́dọ̀ ọlọ́run torí kọ́ lọ́n sọ̀kọ̀ ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ rànra yín lọ lórí dáadáa ni yéésẹ lórí àìdá wọn lọ bá wọn kú àwọn lọ bá wọn ṣàjọyọ̀ wọn bá wọn dunu pé adúpẹ́ tó máa zina kan wáyé ẹ adúpẹ́ pé ẹ máa ṣe tẹ́ra ṣe zina ti yín jẹ́jẹ́ ẹ̀yin ọ̀daràn ọ̀fẹ́ alọ́ máa bá wọn ẹ́ torí kí fámìlì ọmọ dàrú kọ́ dàrú yọba dàrú nítorí ilé kọ́ dàrú. ìwọ ọlọ èmi ọlọ eléyìí ọlọ tọ̀hún ọlọ ẹlòmíì tó bá fẹ́ ṣe zina sédìí rí ọrọ̀ àbí òní rọ yọrọ. àmọ́ wọ́n lọ tọ̀hún lọ ẹnìkan ṣoṣo ní ọlọ ẹni tó fẹ́ ṣe zina ó kọ́ntínú àbí òní kọ́ntínú yọ kọ́ntínú pé ẹ̀ tí ẹ̀ ṣéjú tí ẹ ti pọ̀jù yóò di sàábẹ́ ni after all gbogbo ilé àwọn yìí báyìí báwọn bá fẹ́ kà ta ni bàbá rẹ bí gan-an lọ́nà tó dáa ẹ́ àjẹkọ́ àwọn bàbá yìí náà ọ̀daràn ni wọ́n nù abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ ọlọ́run ní àwọn olùwàwí òdodo wọn ẹ̀ ṣe zina o wa man yaf'alu dhalika yalqa athama ẹnikẹ́ni tó bá fi lé lọ́ọ́ ṣe zina àbọ̀sẹ̀bọ̀sọ́lọ́ àbọ̀páyàn yóò ọlọ́run ọba yóò san àdìpẹ̀lẹ́ ìyà fún tó bá dijọ́ ọ̀gbìn dàlùkìyàm nínú náà wa yakhludu fihi muhana inú náà ni wọ́n máa bẹ láéláé lẹ́ni yẹpẹrẹ lẹ́ni yẹpẹrẹ ara ti ń retí àwọn ń zina nù. tani muhsan al-muhsan tààsọ̀ lóko ọ̀nà ni man wati'a zawjatahu fi qubliha gbogbo ẹni tó bá ti lè báyàwó rẹ̀ lórí gbà rẹ̀ bìnìkáàhìn sàhí látàrí pọ́fẹ́ ní fífẹ́ tó lálàáfíà yìgì tó lálàáfíà níbẹ̀ láàrin kó tó bá sùn wàhùnmá xurán tí wọ́n jọ́ ọmọlúwàbí tí ìyàwó rẹ̀ náà jọ́ ọmọlúwàbí mukallafan tẹ́tí balaga tẹ́ nílàkàì ìyẹn ni pé ẹni tó bá obìnrin sùn obìnrin yẹn sì jẹ́ ìyàwó rẹ̀ yìgì tó lálàáfíà níbẹ̀ láàrin wọn ọkùnrin jọ́ ọmọlúwàbí kìí ṣẹrú obìnrin náà jọ́ ọmọlúwàbí kìí ṣẹrú ọkùnrin ti bàlágà obìnrin náà ti bàlágà ọkùnrin ní làákàyè obìnrin náà ní làákàyè so yìgì tó lálàáfíà ń bẹ láàrin wọn á bára wọn lò eléyìí la máa pè ní kíni almohsan almohsan yẹn òun náà lẹni tó ṣe pé tó bá lọ ṣe zina pínrín kí ni ìdájọ́ rẹ̀ wọ́n sọ lóko tí ó fi kú ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká ṣọ́ra fún zina o tẹ́ bá wo àwùjọ wa àwùjọ ọmọnìyàn ni mo gbà lérò kìí ṣe àwùjọ Yorùbá lásán àwùjọ ọmọnìyàn ti bàjẹ́ lónìí látàrí bísíǹnà bó ti ṣe di tọrọ fún kálí lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹ rí i pé pọ̀lọpọ̀ àwọn ọmọ iná làwọn bàbá tí wọ́n bí wọn ni wọ́n bí wọn gbọnà zina nítorí wọn ò lọ fẹ́ àwọn ìyá wọn lọ́dọ̀ bàbá tiwọn ní sùlọkà ọwọ́ kóbìnrin kan ya pọ́ǹtọ́ iná ni wọ́n ń kira wọn mọ́lẹ̀ náà ń bára wọn sùn bí bá sì ń doyún irú eléyìí wọ́pọ̀ gan láwùjọ wa ẹ rí i pé tí wọ́n ń sọ̀rọ̀ pé obìnrin kan wà virgin ìbálẹ̀ rẹ̀ ń bẹ́ńbẹ́ kò ṣe zinari ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ọ̀mọ̀ ẹ̀yìn mú tóbìnrin kan sì tún wà téèyàn lè bá ń lé má wọ́n pọ̀ téèyàn lè bá ń lè torí pé ayé ọ̀bàjẹ́ tó bó ṣe lérò ńgbà tó ṣe pọ́ ń bàjẹ́ nìwọ ibi wọn náà lọ ń bàdí wọn jẹ ìdí nu tí wọn fi ń rò pé tóbìnrin kan sì sẹ́kù mà obìnrin tó pọ̀ jù tọ́fẹ̀ pọ̀ jù ọba wọn lé nítorí pé ìbàjẹ́ náà bó ti ṣe pọ̀ tó wà alhamdulilayi àwọn ẹni tó ń sọ̀rọ̀ àpọ̀jù ẹni tí ò sọ̀rọ̀ àlọ́ ìdí nu ẹ rí i pé látàrí pé a fẹ́ sọ́ra àwọn ọmọ wa tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ rí i pé wọ́n gbọ́ tọ́lọ́n wọ́n tẹ̀lé wọ́n ń wọ jilbab aṣọ gbàgẹ̀rẹ̀ kódà ó ń bẹ nínú àwọn ọmọ mùsùlùmí bìnrin tí ò tí ì lọ́kọ títí ń bojú tẹ́ ẹ̀ máa tún máa jilbab ni abánigbọ́sọ̀ ẹni pamọ́ ni gbogbo ẹni tó bá sì róbìnrin nínú hijab tó wà jilbab ìtumọ̀ rẹ̀ ni pé mọ́tì ẹ̀ ṣèṣì fi lọ́kùlọ́ lọ àfi tó bá fẹ́ tẹ́ mọ́sẹ̀ẹ́sì fi lọ́kú lọ́lọ́ mi àfi tó o bá fẹ́ tẹ́ ìtumọ̀ jìlbáàbù ni yàtọ̀ sẹ́ni tó sì dìílẹ̀ àbí tó wọ ọsọ kan tó ti yọ ìdí rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ wọ́n á yọ sílẹ̀ bàǹbàǹbàǹbà wọ́n á pè pé báwo ni yà pàdé níbi báyìí wọ́n á lórí ẹ̀ dàrú ni wọ́n ní à tiẹ̀ lọ́kọ́kọ́ dàrú nítorí pé títí ọ̀bá dàrú òní polówó ọjà ìyẹn a gbé búrẹ́dì sórí kí wọ́n lé ló lọ ń tà kọ́ máa bínú bí. Bi torí pé wọ́n fi búrẹ́dì ṣe fáǹsì búrẹ́dì ṣe gèlè ẹni tó bá gbé búrẹ́dì sórí ìtumọ̀ rẹ̀ ni pé mò ń tà ìwọ náà ní o ti sí gbogbo òdílẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń ta bambambambam wọn á ní jẹ́ àpàdé nbí báyìí ṣebí ń tọ́ ń wá náà nu wá lórí ẹ lọ́ dàrú ní àti ẹ lọ́ kọ́kọ́ dàrú kótó òdìpọ̀ mútò náà dàrú so yàtọ̀ sáwọn ọmọ tó ṣe pé àwọn masha Allah la quwwata illa billah wọn wọ jilbab sọmọ pé ìwọ náà lára náà ní ìsìnyàwó lọ ń wá ló wù ọ jù kó jẹ bàbá zìnà kọjọ mò ń zìnà ló wù ọ jù obìnrin tí ò ṣe rí ni ó ọ yàtọ̀ sáwọn olórí ibú sídìí wọn ti dìde ẹ ẹ mọ tí yorùbá mi sọ pé di wọn ò lè dá mi sínú kó dùn rí torí bá tí wọn ti ń ṣe zìnà gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe tó kò onídùn yóò máa jò dànù ni torí gbogbo òdi wọn ti yá fún wàlà hawla wàlà quwwata illa billah obìnrin tí ń bóra tí ń wọṣọ ipò ń sẹ́sì téèyàn bá fẹ́ fẹ́ ó ń bùkátà kéèyàn gbọ́n pọ̀ bóòlù ṣe approach ẹ̀ bóòlù ṣe bá a sọ̀rọ̀ tí ó fi gbọ́ tí ó fi gbà tó fi ní tẹ́ kọ fàtẹ́tẹ́ dì tonti pé sọ fún pé mo fẹ́ fẹ́ ọ ni o ó tún máa ronú ọ̀nà onígbègbà o tún lè nídìí káwọn consultant kan kọ́kọ́kọ́ ọlọ́gbọ́n bóòlù ó sì bá sọ̀rọ̀ yàtọ̀ sáwọn ẹ̀ gbogbo ètò èsì ti ń kùn ṣé èsì ń kùn kàn wọ́n tẹ̀sẹ̀ nídìí kó ọ̀sẹ̀ fẹ́ wò ó wọ́n ti ẹ̀ kí bóò ni so free àbò free so àmì tí wọ́n ti bá bọ́ ọmọ bóyá ó ti lọ́kọ bóyá kò tí ì lọ́kọ ọmọ sọ́ra ha so ètò dáa nìyẹn eléyìí ń bẹ náà nà tá a fi lè sọ́ra fún zina láwùjọ wa àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n múra ní ìmúra tẹ̀sìn farama àwọn bàbá àti màmá wọ́n ran àwọn ọmọ wọn lọ́wọ́ o ẹ ran àwọn ọmọ yín lọ́wọ́ tó fi máa múra bó ti bẹ́sìn mu o ẹ ra jìlbáàbù fọmọ yín aṣọ gbàgẹ̀rẹ̀ látòrí délẹ̀ kéṣe láti èjìká délẹ̀ látòrí délẹ̀ tó ẹ pé tó bá ti gbé sórí báyìí ńlọ lẹ́nu ó ní oníjẹ́ kó wọn mọ bóun ìdí rẹ̀ rí yàtọ̀ sí aṣọ tá a gbé sí látèjìká torí aṣọ tá a bá gbé sí látẹ̀jìká yóò fi ṣépù dí hàn àyàfi tó bá jẹ́ lambúlambù kọjá sísọ àmì ètí ń bọ̀ látòrí kò lè fi ṣépù dí rẹ̀ hàn eléyìí wọ́n ń pè ní jilbab wọ́n yìí sì dá jilbab ń fáńsì lẹ́vù tẹ́kí wọ́n wọ́n ti àyà rẹ̀ yóò fún wọ́n ṣèdí rẹ̀ yóò fún nígbà tí wọ́n wá ń lọlẹ̀ ọmọ wa fẹ̀ lórí kíni a'udhu billah jilbab ni wọ́n pè é ẹran àwọn ọmọ yín lọ́kọ́ máa wọ̀ àpọ́nlé bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fẹ̀yìn gan alára àti iyì àtẹ̀yẹ lọ́mọ yín ọba lọ́lé ọkọ ìyá ṣe pé tí ìyá ọyà yà tí bàbá náà ya bàbá òfò tí wọ́n wá máa lé ọmọ ká yà sọ́tọ́ lọ fẹ́ wọ̀n àwọn ò lè gbà ń tà wọn wọ́n wá máa mú sísọ́ọ̀sì wọ́n máa gé jìlbáàbù wọn máa lára abẹ́fẹ́lẹ́ ń bẹ lápò yà gbogbo gbà yọ ìyá mi ọ̀wọ́rú ẹ̀ mi náà ọ̀wọ́rú ẹ̀ wọn ò lè jẹ́ kọ́mọ kan ọ̀wọ́rú ẹ̀ ẹ gbọ́rọ̀ ìyá rẹ̀ jáde ẹ rí ni wọ́n fi ń fa diẹ ta yín dojúmọ́ yìí ìyá ẹlòmíì ọ̀ jáde ẹ rí láyé ẹ̀ pamọ́ náà ni ẹran tó ga jù síyà rẹ̀ jẹ rí láyé pamọ́ náà ni ìwọ́n sì ń jáde ẹ ń dojúmọ́ ọmọ rẹ̀ wá fẹ́ sẹ́sìn wá nítorí pé ìyá rẹ̀ ọ̀wọ́rú aṣọ rí onídọ́mọ ọ̀wọ́ àwọn irú àwọn ìyá yẹn àdánwò ni wọ́n o irú àwọn bàbá bá yẹn àdánwò ni wọ́n à wọ́n wá fọmọ wájú wọ́n sọ́dọ̀ta ọmọ ma bí pè sùn ọmọ bí jì lórí ọmọ wọn lọ tọmọ wọn bá sì rí òhò inú wọn máa dùn ni yọ máa sọ pé nìyẹn <laughs> kó dín nìyẹn ó náà ti dọ́mọgé àbẹ́ rí nǹkan mẹ́rin bàbá tí ọ̀gbá kó ti dọ́mọgé ẹ̀ gbédi rẹ̀ kẹ́ ta ẹgbẹ́ sáàrin ìgboro bàbá ti rin òhò torí ẹ̀ tá a lẹ́ni tá a ní kó rẹ̀ lé tá a lẹ́ni tá a ní kó lọ́nà tó fi jẹ́ pé ńjọ́ tó ọba fẹ́ báyìí ẹ gbàyẹ gbẹ̀yẹ. torí ẹ ẹ káwọn ọmọ yín kó ẹ bí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ kọ ni ọ̀rọ̀ kọ ọkọ gidi gan ni ọkọ gidi gan ni ó rì àbí ńgbà tí wọn náà wá mú ẹ tọ sọ fún ìyá rẹ ní tọ fẹfẹ ìyá rẹ wá rí lọ báyà gbogbo àwọn àṣà tí ò ní láárí wọn á ní kó àwọn òwò bó gbọrọ ìyá wa rí tó wọ jìlbáàbù wọn ni àwọn aláṣọ gbàgẹrẹ wọn fẹ́ wọn o wọn kíni kíni kíni wọn fi ṣe fún kíni wọn fi sẹ́yìn. àwọn tí ò ní báyàn ṣiṣẹ́ tí ò ní báyàn gbálẹ̀ tí ò ní báyàn ẹrú lẹ fẹ́ fẹ́ ni yóò máa ràn yín lọ ní tágbára rẹ bá kà. ìyá ń fẹ́ ni tí wọ́n máa rìn òwò ni tí wọ́n máa pé ẹ wọ́n kọ́kùnrin kan máa lórí lónìí ó tún kọ́ òun náà tún lọ bú ìra rẹ̀ bọ́kùnrin lọ́la irú rẹ̀ nìyá ń fẹ́ torí ẹ eléyìí ń bẹ náà nàta àwùjọ wa ń bi zina. bákan náà a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwọn ọmọ wa kùnrin ètùbá ti túbá ti fẹ́ yàwó ní àbó tó yàwó ní ká tètè jẹ́ kó máa níyàwó ká tètè jẹ́ kó máa níyàwó onídìí ká máa dágbà sí i gbàtọ́ sọ pé wọ́n bọ̀ sọ̀rọ̀ pé àwòye ẹ̀mí o ẹ̀mí lọ́nlọ́n o tó wà lọ́wọ́ àwa kéré àwa sì kéré àmọ́ fún kọ́ ọmọ fọmọ ọlọ́mọ lóyún ọ̀kan fọmọ mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà ó sì kéré o ó kéré sí kó yàwó ọ̀daràn ó kéré zina torí ẹ ìwọ tó di rẹ le sì lè kóra rẹ ń o sì ma zina ṣe ọwọ́ àlọ́ lè fẹ́ yàwó ọ̀dájú pé tíyà bá ń ọ lórí zina ó ti gba. àwọn ọmọbìnrin wa ètò bá ti tó wọlé ọkọ wọlé ọkọ àbùrọ̀ sí ẹ̀yìn ọ̀fẹ́ ọmọ ìwọ ọkọ náà ni ó nì ẹdí kan wọlé ọkọ òdìdí kẹ máa lé kọndíṣàn burúkú kan lélẹ̀ pé gbogbo àwọn tó mú wa wọn tẹ́ mi lọ́rùn torí wọn sọ ọmọ àlú wa ẹgbọrọ ọmọ àlú tì í nìkan lọmọ àlìjẹnà ẹ gbogbo àwọn tó mú wa àwọn èèyàn rádaràda kan ni àwọn èèyàn játijáti kan ni bó wọn ti rádaràda kí lọ rádaràda láì sí wọn ẹ ẹni tí ò ní lónìí náà ni wọn padà ní lọ́la so bákan náà kọ́ máa sọ pé ẹ àwọn tó mú wa èèyàn dúdú ni wọ́n pupa sì là wá lé wa ọkọ tó mú wa gbọ́dọ̀ jẹ́ pupa àfọmọ dúdú nu fámìlì wa ẹ gbọ́rọ̀ tó gbogbo rún àwọn nǹkan kì í ṣe skills ẹ wọ́n tó ń lọ skul wọ́n sì wà lọ́ndrẹ́ level ni sọ̀rọ̀ ọkọ láwọn máa sọ ní ìsìn ok tó bá gbóyún wa ń kọ́ tó bá gbóyún wa ń kọ́ nítorí pé tẹ ẹ bá ti ẹ̀yin náà ń dínà zìnnánu nígbà tẹ ẹ bá ti dé kọ́ ọmọ yín ọlọ́kọ ọkọ lọ fẹ́ ní kò sí wàhálà ẹ̀ ń sì fẹ́ kọ́ ọmọ yọ parí skul ẹnu ká ẹ bọ́ ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ni ọmọ yọ parí skul àní ká ẹ má fẹ́ ra yín kò sì nídìí ká ẹ má dictate fún wa àmọ́ ẹ gbọ́dọ̀ lóyún ẹ lóyún bẹ́ẹ̀ bá lóyún ẹ̀yin lẹ́ẹ̀ma bọ́ bá parí skul lẹ́yìn ọdún mẹ́fà ètò ẹ̀kọ́ parí lẹ́yìn ọdún mẹ́rin tó bá dọdún mẹ́fà tó ọmọ pé tọ̀ ìgbà tí ẹbí ma ọmọ ilẹ̀ ń tọ́jú ló fi dọdún mẹ́fà bó sì dọdún mẹ́jọ náà ọlọ́run forí sí so eléyìí túmọ̀ sí pé ìwọ ọ̀sá jẹni tó jẹ́ sábàbí nítorí fẹ́ fàyọnù tọmọ rẹ fi wá ń ṣe zina látàrí ó kéré ó kéré ó kéré ni síbẹ̀ ẹ̀mọ̀ pọ́ màmí ó bímọ bíi méjì mẹ́ta mẹ́rin sí bàbá rẹ̀ lọ́rùn ní lọ́ọ́ lóyún wá táwọn ọmọ wọn máa ma jókòó bàbá ọmọbìnrin nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí obìnrin wa dìdàkudà láwọn àwùjọ wa látàrí pé zina ti pọ̀ jù nígbà tó ń bá sọ pé ntọ́bọ̀ ń ṣe zina ni tó bá dọ́dọ̀ rẹ̀ yóò sọ pé rárá máa gba etí ẹ̀ ojú rẹ̀ máa là sẹ́mi nìkan níjọ́ náà sàpé mẹ́rin a. Ah! la ilaha illallah bí bí ìgbà tó ṣe pé ilé ìgbọ̀nsẹ̀ akramakumullah ilé ìgbẹ́ gan wc tí wọ́n bá yà gbé tán bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n wọlé yọ fẹ́ wò gbẹ́ rẹ̀ kọ́kọ́ clear rẹ̀ náà ni pé wo mi fẹ́ rí gbẹ́ ẹnìkíní wọ́n á yà gbẹ́ wọ́n flush ẹnìkejì náà yà wọn fúlọ́ọ̀ṣẹ̀ ẹnìkẹta náà yà wọn fúlọ́ọ̀ṣẹ̀ ẹnìkẹrin náà wá dé òun náà tún kó tiẹ̀ sórí ẹ̀ ẹ gbọ́ pé yorùbá náà sọ pé ara yín ni. tó ìwọ wa ń bá ọkùnrin mẹ́rin wá tò dígbà tán fẹ́ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gan wọn egun yàn kan lábẹ́rẹ́ wọn egun yàn méjì lábẹ́rẹ́ kan má báyìí wọ́n pààrọ̀ rẹ̀ ni bàbá tó wá yẹ kí wọ́n wá bẹ̀ ipe afẹ́fẹ́ ọmọ yín òun adẹni tí ń lọ bẹ̀bẹ̀ wọ́n á ní ọ̀rẹ́ mi ọba mi débì kan kí ló dé ẹ àwọn ọmọ ẹ̀sìn yín <laughs> àwọn amúnikọ́lù ni ẹni tó ló fóònù lóyún ká lọ bẹ́ẹ̀ ni ẹ subhanallah ọmọ òsè nìyẹn o tí kókùn máa bá yà rẹ̀ tí wọ́n máa sọ pé ọmọ ẹni ìbájọ ni àbáyọ tó bá kọ́ ọmọ bá gbọ́rọ̀ nǹkan òbí ọba lápọ́nlé ètò abanilọ́kàn jẹ́ bóńtì ẹ̀ ti jẹ́ àwọn wọ jìlìbáàbù ó tún wá sojú páíkó bí ó kọ ọ̀lú kan bẹ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ mi ná ó sojú páíkó páíkó ó wá ní ẹ bẹ́ẹ̀ ń ṣe ń wo olú ẹ ní ìṣe olú ẹ ti lóyún ẹ́ <laughs> kí ló lú ẹ wá bá débẹ̀ ẹ wọ́n tún lú ẹ jẹ́ ni mo ní ah wo jìlìbáàbù rẹ ikọ̀ yẹ kọ́ wọ́ ma torí tuma jilbaabu ni pé rí mi sá mi sí fúnra mi tí ó bá yé wo obìnrin tó ń wọ jilbaabu torí ẹ̀ ló sọ kọ́kọ́ yé mi lẹ́nu nígbà tí wọ́n kọ́ kó wálẹ̀ yorùbá yìí tí mo ń tilẹ̀ lárúbáwá bọ̀ ìwọ̀n arọ obìnrin ó wọ jilbaabu masha allah eléyìí kọ́kọ́ impress èèyàn wọ́n tún wá bójú masha allah la quwwata illa lárúbáwá kan ti kọ̀wé tipẹ́ nípa nàìjíríà ọkọ̀ kan fúnlẹ̀ yorùbá ọkọ̀ kan fúnlẹ̀ haúsá ń sọ̀rọ̀ islam ọ̀sọ̀ àlébù kálukú tó rí tonti pé àgbà àgbọ̀rọ̀ rẹ̀ wọlé ń bò mí àmọ́ kásá já mi lórí eléyìí nínú dáadáa tó wá sọ ó ní gbogbo nàìjíríà táwọn lọ yìí àwọn ò rí ibi tóbìnrin ti bójú àfilẹ̀ yorùbá sẹ́wọ̀n yorùbá àwọn obìnrin wọn ti bójú tipẹ́ mo tilẹ̀ jẹ́ pẹ́ lómi náà lè má gbọ́ yé dáadáa bọ́ọ̀d wọ́n ti ń bójú ti pẹ́ alhamdulillah akramakumullah ìwọ̀n arọ obìnrin tó bójú nítorí àrí ti ń bọ́kùnrin sọ̀rọ̀ mo wá ń béèrè pé ṣé ẹni tí obìnrin yẹn bá sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ ní à ah, ẹ kọ́líìkì rẹ̀ ni wọ́n jọ wá ń sùkúù ni wọ́n eh, eh, ẹ ẹ dáìlà ẹ mọ̀túmọ̀ jìlbà ẹ mọ̀túmọ̀ bójú àní rí mi sá èmi ò sí fúnra mi rí mi sá mi sí fúnra torí ẹ agbọ kéésì pé kákan máa ṣe nǹkan ká máa kọ́pì láì jẹ́ pé à ń wádìí ti bóra tó bó gbogbo ara ok tó bá yẹ pé ẹni tó wọ jìlbáàbù nu ó tún bójú sọ́ra gbóhùn alẹ̀ tó sira alẹ̀ ọ sọra àbóni bàjẹ́ ni torí nígbà tó obìnrin wa wọ jìlbáàbù kò bójú o lọ́ba gbé lọ́ba ló ń lóyún ní máa wò gíẹ́ ọba gbogbo èèyàn lọ́kàn jẹ́ ìwọ tó ń wọ jìlbáàbù tó dáa báyìí kí ni wá dé bẹ́ẹ̀ tẹ̀sí ma pé mùsọ́lá kan wà tẹ́minọ́lọ́jì kan wà èmi ọ̀ma túmọ̀ rẹ̀ iná túmọ̀ rẹ̀ lónìí o wọ́n ní brothers and sisters àwọn ta ni brothers náà rí ẹ ti tẹ̀síìrì rẹ̀ náà wọ́n lè sọ pé àwọn àti ṣe súnà sisters àwọn àti ń ṣe ṣe broda ṣe ń ṣe súnà kí nìdí rẹ̀ wá dé dìzínà sísítà tí ń tẹ̀lé súnà ìwọ ìdí rẹ̀ ṣe wá aráyè fún zìnà. a'udhu billahi minash shaitanir rajim. sọ yẹ bẹ́ẹ̀ aa ah, ọfẹ fọta ní yẹ̀yẹ́ rẹ̀ ṣe ni ọfẹ kí wọn máa islam ṣe yẹ̀yẹ́ ni kọsán bí ọsán ẹ̀sìn rọ́tán láwọn ń ṣe náà nù etí yorùbá wọn pé aborí mọ bó wà kò yẹ bẹ́ẹ̀ o ẹ ràn àwọn ọmọ yín lọ ẹ̀yin òbí o ẹ wọn lọ́wọ́ yẹtí tí máa wọ jìlbáàbù lẹ́wọ̀ apáti kíkọ́ ọmọ mọ̀kọ́ mọ́kọ́ wa ẹ máa sìn àwọn ọmọ yín mọ́kọ́ wa mọ́kọ́ wa tọ́ ọba mọ́kọ́ wa títí bàbá ẹ̀ máa fi ọ́ fọ́kọ́ sẹ́mi pé òun náà mọ̀ wò pé ẹ́ẹ́ ọmọ tó bá ti bàlágà tọjọ́ mage tó ti bàlágà wọ́n fi fọ́kàn túláàsì o sọ àmọ́ ní báàbù pẹ̀ ń halẹ̀ ma tẹ̀mọ̀ kó yọ mọ létí ẹ̀ pé fita ni fọ́kọ tí bá pé kí wọn kàn máa tako bàbá èèyàn à mí ní gbà bàbá rẹ náà ní fi ọ fọ́kọ bá o àmọ́ wọn náà tètè dé ṣòkòtò rẹ yóò lé pé à jẹjẹ tó mọ́kọ lọ ha eléyìí jẹ́ báwọn torí ẹ ẹ mẹ́tẹ̀ẹ́ káwọn ọmọ yín wọ́n máa gbọ́ sọ jáde ẹ má ṣe wọn gbọ́ láhàn torí tí ọmọbìnrin bá ti ń gbọ́ láhàn esikesi ọmọ balẹ̀ gbogbo ní tí ó bá sì mú kọ́ ọmọbìnrin kó lúpọ̀ mọ́kùnrin ẹ má dọ̀mọ yín ó débẹ̀ torí pé tóbìnrin bá ti ń lúpọ̀ mọ́kùnrin eléyìí méèlì zina nìyẹn méèlì zina nìyẹn bákan náà a rí i pé gbogbo ní tí ó mú kí ọmọ yín bìnrin kọ́ ọmọ wa wọ ṣòkòtò ká a ẹ má gbà ẹ má gbà ọmọ wa wà ní institution àmọ́ lọ bẹ̀ wọ́n wò without notice ẹ má notify wọn òtítì lẹ́yìn ọbẹ̀ kẹfì má fi ṣe ń ṣe lẹ́yìn yìí tẹ́tìlì báàbù tó gbé kó léna ló sì ń wọ́ọ̀dì sí tòṣẹ́ mọ̀ pé ọmọ tó bá ti mọ̀ pé bàbá mi lè yọ sí mi lójijì yọ bẹ̀rù ọ lọ bákan náà ẹ gbìyànjú láti rí pé àwọn ọmọ yín wọ́n yẹ ṣe ọmọ tí wọ́n máa bọ ọkùnrin lọ́wọ́ ọkùnrin ń bọ obìnrin lọ́wọ́ obìnrin ń bọ ọkùnrin lọ́wọ́ ọmọ yín kùnrin náà ń bọ obìnrin lọ́wọ́ fẹ́ẹ́ fi hàn pé eégún rẹ̀ ó dé náà nínú àtàrọ̀ ìbá àwọn ọmọ wa ni ọmọ sukùl yín ni màlẹ́kà lẹ́yìn. tó bákan náà gbìyànjú pé obìnrin dá travel láti dínà zina ara hikima nítorí pé ọlọ́run mẹ́jọ ara ìdá tẹ́nìkan bá ń travel pẹ̀lú obìnrin tọ́jú ìyàwó rẹ̀ àbí fámìlì rẹ̀ sẹ́mi kí táburú bá fẹ́ ṣẹlẹ̀ oní ọ̀dà yàkó kí aburú sí òun kọ́ mọ̀ sí obìnrin yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ tóbìnrin bá dá travel ńkọ́ yóò dá forí fa ni yóò dá forí fa ni example kan ni example yóò ti ju kò ti tọ́sẹ̀ kan yóò mọ̀ ń travel àwọn afẹ́ wọ Àbújá lóru àwọ bọ́ọ̀sì àwọn ọmọbìnrin wa pọ̀ nù mọ́tò wọ́n jẹ́ mẹ́fà pàṣẹ wàá fẹ́ wọ Àbújá àwọn NDLEA tá máa mú àwọn onígbòhùn táwọn kí táwọn ọba ti rí sẹ́sẹ́ gbogbo ní èsì sẹ́ wọn náà ń kọ́ wọ́n mú mọ́sẹ́ nígbà ti wo gbogbo mọ́tò tí wọn ò rí gbó àwọn tó ń wojú wọn bí ojú amúgbó atagbó wọn ò bá gbónú ẹrú wọn máa ní wọn á wo gbogbo àwọn ọmọbìnrin tó wà nù ọkàn fún àwọn ọmọ kéékèèké ni wọn àwọn ọmọge ọmọge ọmọge ok all female in the bus calm down wọn bá ní wọn calm down wọn bá calm down nígbà tán calm down wọn bá ní wàláì mo tún rí hikima kan ní òfin ṣẹlẹ̀ àlálẹjọ wọn níta làwọn bàbá wọn ti mú wọn travel àwọn ta la wọn kọ àwọn káfíìrì ní sọ̀rọ̀ yìí fa ọ̀gbẹ́ni ibo kan lọ̀gá àwọn tí ń sọ̀rọ̀ yìí o pé ta ni àwọn bàbá wọn ti mú wọn travel àwọn ta lọkọ wọn ti mú wọn travel we are travelling on our own okay stand stand aside everybody aside. ìbára ni tí ilẹ̀ ọ̀la bá ti má àwọn kò yín lọ fáwọn ẹni tí wọ́n ń takò human trafficking. ẹ̀kọ́ ń kọ́ ọmọ nàìjíríà jáde ní ìsìn wọn fi wọn lọ ṣiṣẹ́ nàbì ọlọ́sọ pé wala taqrabu zina ọ̀rọ̀ débẹ̀ lónìí wala taqrabu zina ẹ má sùn má zina kí ló dé jẹ́yìn fọmọ ti ń ránṣẹ́ sílẹ̀ lárúbá kọ́lọ́ ọmọ sọmọ ọ̀dọ̀ ọmọbìnrin nífa ọmọ parí ẹ̀ ń sè e. wọn lọ́dún méjì ni ó sè yọ padà wá yọ wá lọ kọ́ńgbọ̀ bá dé kọ́lọ́ sisi owó náà ọmọ parí wọn lọ kọ́ńtrákì ọdún méjì ló sáìn nígbà tó bá dé yọ wá lọ́kọ irú sẹ́wọ̀n wọn ń ṣe lọ́ọ̀nà rí iṣẹ́ tọkùnrin ò rí tọ́ ẹ̀pọ̀ obìnrin ní rí àbẹ́ rí bẹ́ẹ̀ yọ mọ̀ bá wọn wo epo ní ìsẹ́wọ̀n pàwọn lépo lọ́wọ́ yọ mọ̀ bá wọn wo epo yọ mọ̀ ṣiṣẹ́ níbi tí wọ́n ti fi kọ̀ǹpútà direct engine irọ́ lásán kọ́dà lómìn gbà tí ń lọ bí àmọ́ tó sọ fún ni wọ́n lẹ́ẹ̀ máa lọ ṣiṣẹ́ lé hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì a máa ṣe bí eré níbikíbi láyé hòtẹ́ẹ̀lì rọ ni ń lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ ni nílé àwọn lárúbáwá tó lówó ọmọ ọ̀dọ̀ tó ṣe fún bàbá àti yẹ ẹ lọ ń gbọ́ yẹn òwò náà tó ti ń plan fọmọ rẹ lẹ̀ sẹ́ǹtì ń tòwé lọ́dọ̀ ẹjẹ́ǹtì kó jẹ́ kó rírì ó pé wàlá tọkọrọ̀bù zina lọ̀rọ̀ lónìí iṣẹ́ tó máa ń yóò lè bá ń ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ́ngbọ̀n bá dọ̀ yọ lọ́mọ fọpátọ ọkùnrin ọlọ́kùnrin yọ fọlẹ̀ yọ fọgbẹ̀ òun ọmọ asọmọ ọdọkùnrin àlà lórí èèlò ó gba five hundred riyals lọ́wọ́ ajá mákìnnì sẹ́tọ̀ ọba mójútó sẹ́ńbì sóò nípa fifty thousand lóṣù náà ó kúkú pa so ó ṣe zinari ó lè dán wò bọ́ba dán tẹ́kí wọ́n máa bọ́ ọ̀sùn ṣeré ni látàrí pọ́lọ̀ mú ìwá ẹlòmíràn máa túmọ̀ àyà ntùkùtù bíbá lọ́n sọ pé walladhina hum li furujihim hafizun illa ala azwajihim aw ma malakat aymanun tó laqad malakat aymanuna hadhihi ọmọ atutukutu ọmọ ọ̀dọ̀ wa dẹrú tó ń bá sùn tí olódùpá ìkù tó ń bá sùn yóò délé yọ sọfẹ nìkan wọn ò bí dá sí ọsọfẹ nìkan tí wọn bá ti forí já ilé agbọn sọyẹ pé irú rẹ lọlọfẹ tọmọ pé bátàrí rẹ bá di kókó ìwọ lọ wà ọ̀kan náà àwọn ọmọbìnrin yẹn wọn bẹ ń lẹ lárúbáwá kan wọn ń pè ní Sultanat Oman. ọwọ ọsọrọ ránṣẹ́ sínú wàsápù òun fi àsìkò yìí ṣe nàṣíà fún gbogbo obìnrin o àti gbogbo òbí àti gbogbo tọmọtọmọ ẹ káwọn ọmọ yẹn wálẹ̀ lárúbáwá yìí o they are really enslaving us they are sexually abusing us. wọ́n ní ẹ̀ tuntun lọ́dọ̀ ti mọ̀ tipẹ́ kó tó bí ìyá rẹ̀ láti mọ̀ àmọ́tẹ́yìn bí ìgbà tẹ́ fẹ́ dínà òrè wọn ni ọ̀nà tí wọ́n ti rówó táwọn náà ti dolówó tọmọ wọn ti máa kọ́lé tí wọ́n máa kọ́lé mọ́lé ẹsẹ̀ dì í. àfa ńgbà bá dọ̀hùn yóò rí tàlátà yóò pè lárúbá nígbà tí ìyá bá náwó sí tán bá ń ba asún bàjẹ́ àwọn ọmọ òkú ọlọ́ mú ìwà ni kódà ń bòmí bàbá tọgbọ́mọ ọ̀dọ́ lọ́mọ ọ̀dọ́ yẹn yóò máa bá a sùn àwọn ọmọ rẹ̀ náà máa bá a sùn ẹ̀yin náà ẹ bá ń kíyèsí mo fẹ́ gbá yàn lọ́mọ ọ̀dọ̀ kí wọ́n á ní mo fẹ́ fi fọ́tò rẹ̀ sí ná mo ní kí wọ́n fi fọ́tò rẹ̀ ránṣẹ́ kí n kọ́kọ́ rí ná a ṣé bọ́bá ṣe bíútì sí ni ó ti sẹ́mi kó ti di nǹkan mi báyìí ti di nǹkan mi fọ́tò náà kọ́ síwájú ná wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ ní síwájú jó fọ́tò náà kọ́ síwájú kọ́ mọ̀ ọ̀dọ́ tó dé sẹ́mi pé tíyàwó náà bá ń wo fọ́tò wọ́n fi fọ́tò yàn mẹ́ta ránṣẹ́ ẹnìkan wá ṣe mú gbófìà gbófìà kò bíútì rárá ẹnìkan wá ṣe mú rogodo ó bíútì bàjẹ́ èwo lọkọ fẹ́ mu tó bíútì bàjẹ́ ni àbí kò bíútì rárá <laughs> ó bíútì bàjẹ́ lọkọ fẹ́ mu tọrọ kọ mọ tó ń wa ìyàwó ńkọ etí ò bíútì rárá ni ọfẹ kún mu torí kọkọ ọmọ bàtì ẹrí tiẹ rò so irú rẹ ni o láyé john àbí láyé ètò ìjẹta ń bẹ náà ni bí àwọn Philippines bí àwọn Bangladesh bí àwọn India bí àwọn Pakistani àwọn ni wọ́n lọ fi sọmọ ọ̀dọ̀ yẹn pẹ̀lú tí wàá jẹ́ tó fàá dọ́mọ Nàìjíríà báyìí torí tọ́lọ́ ọmọ ọ̀dọ̀ bá wo nítorí tọ́lọ́ ìwọ tó yẹ pé bàbá rẹ̀ èèyàn gidi ni ìyá rẹ̀ èèyàn gidi ni ìyàwó ní jẹ́yìn débi kọ́ lọ́ọ́ máa sọ ọmọ ọ̀dọ̀ ńlẹ́ òkèèrè. ọ̀kan nínú mọ́tò náà ni Ọ wá jókòó ọkùnrin kan àṣejẹ́ǹtì ti mú ti ti mú travel ni wọ́n fún fún ẹjẹ́ǹtì yẹn rò ó sì ti kẹyìn maka mánu ọgọ́ òun ó máa ń fẹ́ kọjá pò ló ń dáná ọgọ́ òun lẹ̀ lárúbáwá ó máa ń fẹ́ kọjá pò ló ń dáná kì í fẹ́ kọjá ìyàwó rẹ̀ dáná ti ń sàmúyàwó ọgọ́rùn kìí fẹ́ kó wọn dá dáná nítorí kọ́mọ́bà lọ́jẹ́ pò ń lò ń dáná kọ́mọ́jẹ́ pé ọgọ́rùn padà gba iná tòun tó ń dá ju tìyàwó rẹ̀ lọ́mọ ah lọ́n kàtàrà kí ló mú àwọn obìnrin máa lọ fira wọn ṣerú ẹ̀sìn báyìí náà rí ṣé ìyá nàìjíríà tó bẹ́ẹ̀ náà ni ẹ dákun nínú nàìjíríà la wà ẹ má jẹ́ àtànra wa jẹ ṣé ìyá pọ̀ ń bì tó bẹ́ẹ̀ àbí ìyá tá à ń fọwọ́ ara wa fi dẹ́rù bara wa tí ò sí lọ́pọ̀ jù torí tẹ́ ẹ bá ti jáde ẹ ní mọ̀ pé nù gbádùn la wa o lóòótọ́ ó le o ó le níwọ̀nba o àmọ́ tí èèyàn bá ti jáde kò ní mà torí wọn ní tí wọn bá ti yọ ọ̀pọ̀ lọ́lọ́mi tútù kan sọ sí gbígbóná kò ní mọ̀ pa ipe méjì ìyá yẹn ò sí táwọn èèyàn fi lọ kira wọn bọnú jíjọmọ ọ̀dọ̀ tí wọn fi lọ kira wọn sẹrú àwọn awi tí wọn sọ pé ní Libya wọn ń bá wọn sùn bàjẹ́ ni wọn fi wọn sẹrú bàjẹ́ ni ọkùnrin gan ò sèé wọn tún bọkùnrin náà sùn ok initially talo ló ní wọn lọ sàn kí ni wọn wá lọ ogun jà nàìjíríà ni ọ̀nà àti ríṣe àti ríjẹ ò sí nàìjíríà ni àyàfi téèyàn bá nítẹ̀ lọ́rùn oníkálukú ń rí tiẹ̀ níwọ̀n bá nàìjíríà wáyé kọ́lọ̀ má bàjẹ́ sòkè alọ́fẹ́ wa máa mú yàn á máa sá lọ sí ìlú ìlú kíni kíni bẹ́ẹ̀nbẹ́ kíni bẹ́ẹ̀nbẹ́ yàn á máa fira rẹ̀ sọmọ ọ̀dọ̀ ọlọ́ fira rẹ̀ sí ẹrú lórí kíni ẹrú gidi torí kò sí nǹkan kan lára rẹ̀ tọ́jà yìí pé no going zone kò sí wọ́n lè bọ́ òwò kí wọ́n máa bá a sùn ọ̀ lọ́pìàn ṣebí bàbá rẹ̀ ń bẹ nítòsí lókè lọ bá bàbá rẹ̀ bàbá ń bo ìyá rẹ̀ ń bẹ nítòsí lọ ní ó fúnjà wa ìyá ń bo ẹ̀gbọ́n rẹ̀ kan sẹ́kẹ́ nìkan àgbọ̀dọ̀ mọ́ lójú yóò lò wọ́n lọ jà láàrin ìlú ni tọ̀kọ́ lọ jà náà. eléyìí túmọ̀ sí pé ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run kára yìí fáwọn ọmọ wa ọlọ́ni wa zina ẹ gbọ́dọ̀ zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina torí ẹ kọ́dà bóbìnrin lọ hajj ẹ má jẹ́ ó bịrị lọ bọ́mọ lọ hajj ẹ má jẹ́ ó lọ ìgbà tẹ́nìkan sọ fún anabi ó ní ìyàwó mi òun sì fẹ́ lọ sí hajj ṣé ogun ni kí n tẹ̀lé wọn lọ ní àbí kí n lọ báyàwó mi hajj anabi maza tẹ̀lé rẹ tẹ̀lé rẹ kẹ lọ ṣe hajj. àwọn obìnrin ti ń dá lọ hajj ń ewu pọ̀ ń bẹ̀ tó ti pé hajj nífa ewu pọ̀ ń bẹ̀ báwo wà lóbìnrin ti ń lọ láti yọ̀ọ́ dá lọ wọ́n àbóbìnrin tó yẹ pé ń dá lọ sí Abakaliki obìnrin tí ń dá lọ Onitsha obìnrin nìsín wà lọ́nà Togo obìnrin míì òun tiẹ̀ àwọn ń wọ bàálù káyé ni láti Amsterdam ó lè ló lọ sí Berlin ó lè ló lọ London kí lè fi dà orí yín pààrọ̀ sọlẹ ìtumọ̀ sí pé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run jẹ́ ẹ jẹ́ àjìnà sí zina ọlọ́run ṣe lé wọ̀ ká jìnà sí. tó a gbọ́dọ̀ gba zina láyè láwùjọ wa débi pé àmọ́ wa tún fi dásà pé ṣéwọ náà lọ́rẹ̀ẹ́bìnrin ni ọlọ́run má jẹ́ ìlú ọ̀gbọ́dọ̀ bàjẹ́ débẹ̀ o ẹ rí i pé láwùjọ míì àṣà ni pé èèyàn ń ṣe zina àṣà ni pé èèyàn lálẹ́ ẹni tí ó bá gan ló strange àbí òye wa so a gbọ́dọ̀ gba àsàkàsà láyè tó bá fẹ́ yàwó ń bẹ̀ wọ́n dáràn torí kò ń ti mọ̀ pé culture tàwọn ni pé kí ni bó ń bá lọ́kọ kò tó ń tún gbọ́dọ̀ ní àlè tó bá mú yàwó yẹn láti ìlú yẹn tó bá mú lọ bòmí sọmọ pé ọmọ yàn àlè náà ni tó bá sì jẹ́ pọ́kùnrin ibẹ̀ náà lọ fẹ́ yàwó ìyàwó náà tún dágun tíyàwó ìbátan ọmọ bẹ̀ sọmọ pé ọ̀bọ̀n so gbogbo irú àwọn kọlchọ burúkú kò tí ẹ̀ yẹ ọmọ èèyàn ká má sẹ̀sẹ̀ sí ìsọ mùsùlùmí. ẹ̀yẹ wúrú àwọn àrùn tara zinamuya àrùn burúkú lóríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú to tó ní í ṣe pẹ̀lú àlàáfíà èèyàn tọ́lọ̀ wọn bá ń jẹ wọn látàrí pé zina. ọ̀gá ni wọ́n ń pè hiv tó wàhálà ni látòrí sígínà gan ọ̀ràn gbogbo irú eléyìí báyìí ẹ̀rí pé ń ṣẹlẹ̀ láwùjọ mi ọlọ́run ọbọ̀ sàdédé gbé kó wọn àfi torí kẹ́ni tí ó gbọ́rọ̀ ò lè bá gbọ́rọ̀ ẹni tí ó sì ní gbọ́rọ̀ ni. tọ́ zina tẹ wá rí yo kò sẹ́ni tí ò ní ṣe láyé ṣùgbọ́n ètò kálukú ó ṣe lọ yàtọ̀ síra wọn àdánwò rẹ̀ kálukú ni ọba nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde kó file bá mi èwo ni wọn náà ti ṣe báyìí abu hurayra radiyallahu anhu ọgbà àdìsí wa látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nàbí sọ pé kútìbà alẹ́bìnrin adama nasibuhu min zina ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ ntóníkálukú òsè nínú zina ọlọ́run ti kọ́lé lórí gbogbo ọmọ anabi adam mùsùlùmí kana aw kafira, ọba jẹ mùsùlùmí ọba jẹ káfìrì ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ èwo nkálukú òsè nínú zina láyé yìí tọ́ mudirikun dhalika la mahala zina nkálukú kálukú òsè sẹ́nà ni kò sí tàbítàbí kálukú òsè zina tiẹ̀ náà ni kò sí tàbítàbí tọ́ fẹlẹ́ẹ̀ẹ́nání torí náà ẹ̀yinjú méjèèjì zina human nazar zina tiwọn ni wíwò olùkọ́tọ̀ ọba bọ́ lọ́wọ́ tafẹ́ òtí bọ́ lọ́wọ́ tẹ̀yinjú zina tẹ̀yinjú ọ̀nà ni wíwò tani ewu obìnrin kò sọ̀rọ̀ akaramakumula àbí ustaazu mọ̀rọ̀ kó yé wa aha. so o náà sẹ́ni pé òdodo lọ́rọ̀ anabi sallallahu alaihi kò sẹ́nìkan àyàfi kó jẹ́ pé ìpín tiẹ̀ tán ni yóò ṣe nu zina yóò ṣe náà ni. ẹ̀yin méjèèjì zina tiẹ̀ ní wiwo wíwò tọ́ wal udhunani etí méjèèjì ńkọ́ zina humal istima' zina ti etí méjèèjì ní ma máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ tọrẹ lomi ọ̀rọ̀ tóbìnrin sọ lọgbọ ó sì ti tọ ara ọ̀rọ̀ tí ń gbọ́ ní dùnmọ yọọ máa gbéra lọ gbogbo bí tó ti gbọ́rọ̀ obìnrin bóbìnrin tẹ máa dùn ó ti tó zina ti ẹnu wàlísàn ahankọ zina holkala zina ti ẹ lọ́rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ kọ̀rọ̀. tó zina tẹnunu zina tahanu bọ́ọ̀bá bọ́ lọ́wọ́ tẹnjú ọ̀bọ́ lọ́wọ́ tẹ́tí bọ́ọ̀bá bọ́ lọ́wọ́ tẹ́tí òtí bọ́ lọ́wọ́ tahan wàlíyẹ́dù ọwọ́ ńkọ́ zina halbok gbígbàmú zina tọwọ́nù gbígbàmú yọ fọwọ́ ra obìnrin olóbìnrin ẹlòmí lè fọwọ́ gbóbìnrin dì kó mójú kó ń bẹ̀ kó ṣe bí gbà tó nǹkan ló ń gbà ń dì atẹ́gùn àmọ́ gbáyà ń dì tọ̀tọ̀tọ̀ ṣé atẹ́gùn àwọn agbá yẹn ń dì atẹ́gùn ẹgbá yẹn ń dì yọba mọ́wọ́ kó ń bẹ̀ kíá so zina tiẹ̀ nu wọ́rẹ́jọ́lù ẹsẹ̀ ńkọ́ zina alukótọ́ zina tiẹ̀ ní rírìn jẹ́ rìn lọ sọ́dọ̀ yìí so yọ́sà máa sásàfà amárùwà ni láàrin ilé rẹ̀ àtọ́dọ̀ obìnrin zina tiẹ̀ nu ẹ̀rẹ́ lomi ni sọ́bàjọ́ ọmọ sùkúlù ó sẹ́ẹ̀lì tiẹ̀ ńbẹ́ládé níkẹ́ gbogbo gbalẹ̀ máa rí lọ́ndájí kí ló ń ṣẹlẹ̀ báyẹn mi dẹ̀ wá wọ ẹnìkan ní tálẹ̀ nìkan náà kò ní ìdíkà ẹ̀ mà ó tún di lọ́la tó rí tó <laughs> zinati ẹni sáàmà lọ́ máa bọ̀ máa sáàsà famaruwa zinati ẹnu wọlọkọlùbù ọkàn yẹ hùwà yọọ máa wú ọkàn zina tọkàn ni pé ọmọ awù pé ah bí kéèyàn gba obìnrin bí kéèyàn ra mu bí kéèyàn ọ ra mu báwo ẹ wọ́n yẹ tẹ̀mẹ́nà ọkàn ọmọ ara kan pé ẹ eh, tíyẹn bá lọ ríru eléyìí tíyẹn bá lọ ríru eléyìí wọ́n yóò sọ dínkù dẹ́ẹ́lì kẹlifọ́rìjì wọ́n yóò kẹ̀ débò ṣùgbọ́n abẹ́ òní ọ̀jà ló ń tẹ̀ àbí kọ́ sọ pé rárá tàbí tẹ́yìn tó ti rìn tẹ́tí ti gbọ́ ẹnu ti sọ. So, ọwọ́ ti kàn ọkàn ti rò okùn abẹ́ni oní ọ̀ finalize ẹ̀ tó kùkù sẹ́ńsì náà parí àbó dúró lórí tertiary level tòtò ọba bọ́ lọ́wọ́ nílá ọ̀bọ́ lọ́wọ́ kékeré kọ́lọ́ ń sànù wa alimami al-Bukhari àti Muslim ló gbà wá kí wọ́n á ní ìyá tí ń bẹ fún onízìnà onízìnà tó ti níyàwó rí àbí tó lọ́kọ rí tó ti bóbìnrin lórí tọkùnrin ti bá lórí tí wọ́n sì jọ ọmọlúwàbí láwọn méjèèjì nígbà yẹn tí wọ́n ti bàlágà tí wọ́n sì nílàáká ìkún tó bára wọn lò yìgì tó sì lálàáfíà ń bẹ láàrin wọn kún tó bára wọn lò tọ́ a tún lọ ṣe zina lẹ́yìn rẹ̀ arrajmu bil hijara wọ́n sọ ọ́ tó èkú ni o wọ́n sọ ọ́ lóko tó fi kú. tọ́ kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfìrì àwọn káfìrì tún gbé débẹ̀ ọ̀rọ̀ pé káfìrí lòun ló ń ṣe ń ṣe zina wọ́n á pọ̀ tó sínú rẹ̀ ó dùn. ẹni tó bá ti ṣe zina tí kọ́ndíṣàn bá pèsè lára kí ni wọ́n ṣe wọ́n pààyàn. tọ́ eléyìí ó wá nínú àwọn àdéhìí tó pọ̀ látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ هنا حديث أبو هريرة رضي الله عنه أتي زيد بن خالد الجهني رضي الله عنه ولا ركني كان إنا واروكو أو أبا نبي محمد صلى الله عليه وآله وسلم وأن يا رسول الله إلى النبي أنشرك الله من فلان بيعو إلا قضيت لي بكتاب الله في كوفي ترى الله كوفي صدى فمي وقال الآخر أني كجي tọ́tẹ̀ lọ́kùnrin yìí lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam òun náà wàá sọ wọ́wọ́ afqahu min ṣùgbọ́n onímọ̀ nípa òfin ṣẹ̀ríà jùlọ. òní na'am òní bẹ́ẹ̀ ni faqdi baynana bi kitabillah tíra ọlọ́ọ̀ni kò fi ṣèdájọ́ láàrin wa. wa'dhan li mọ akẹ́kọ̀ọ́ yọ̀ǹda fún mi láti sọ̀rọ̀ faqala qul anabi ni sọ̀rọ̀ ẹni tó ní ònlọ abẹ́rẹ́ ọ̀rọ̀ òní ìnábìnrin kan ní àṣìfẹ́n àlẹ́ àhádá ọlọ́mọ mi jọ mọ ọ̀dọ̀ lọ́dọ̀ eléyìí fẹ̀zánà bí mọ̀rọ̀ àtìhìn lọ́ba ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀rọ ọmọ ọ̀dọ́ mẹ́wọ̀ fìtínàtì ọmọ ọ̀dọ́ lọ́mọ àtẹ̀míkùnrin lọ́dọ̀ eléyìí ọba báyàwó rẹ̀ ṣe zina. wà á ọ̀fẹ́rẹ̀tù anna alẹ́bìnrin arọ́jìmá wọ́n wá fún mi rò pé ọmọ mi o wọ́n sọ lóko tí èkú ni o sọ lóko tí fi kú ni faftadaytu minhu bi mi'ati shaa fi fi ra ọmọ mi padà pé kàkà kí bá pa mo mo fi ra padà wa walida àtẹrúbìnrin kan fa sa'altu ahlal ilm mo tún wá bi àwọn olùmọ̀lérè. fa akhbaruni wọn wá sọ fún mi àjẹpọ àwọn èèyàn lásán ló bi léèrè tẹ́lẹ̀ tí wọn sọ pé ọmọ rẹ̀ wọn pa ni ọmọ ò tí ì níyàwó rí bàbá obìnrin lórí kó tó ṣe zina yìí mọ wá bi àwọn olùmọléèrè àwọn tó ti ẹkọ kọkọ bi léèrè fa akhbaruni àwọn wá sọ fún mi pé annama alabni jaldu mi'atin wa taghribu pé ìyàtọ̀ màmí ọkàn jẹ kò ju pé kí wọ́n nà lẹ́gbọ̀ọ́gọ́rùn lọ wọ́n sì gbé pamọ́ fọ́dún kan wà á nà àlẹ́ mìíràn àti hàdà ọ̀rọ̀jùm wọ́n á sọ pé ìyàwó eléyìí ni wọ́n sọ lókù pa torí abilékọ ló ń. faqala rasulillah sallallahu alayhi wa sallam anabi wa kí àtúrọ̀ ọlọ́run kó máa bá wa sọ pé walladhi nafsi biyadihi mo fọ́ tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra la aqdiyanna baynakuma bi kitabillah máa fi tírọ̀ ọlọ́run ṣèdájọ́ láàrin mo fọ́ ọlọ́run búra. alwalidatu wal ghanamu raddun alayk àtẹrúbìnrin àti àgùntàn ọgọ́rùn-ún tó ọ wàhálà ibnika jaldu mi'atin wa taghribu 'amin ìyá tí wọ́n fi jẹ ọmọ rẹ̀ náà ni pé yọ jẹ gbọgọ́rùn á sì gbé pamọ́ fọdún kan wọ́gudu ya unais ìwọ unais ọ̀kan náà àwọn sọ̀hábà nù ila imra'ati hada tètè fi àfẹ̀májúmájí lọ sọ́dọ̀ ìyàwó eléyìí fa in i'tarafat tó bá jẹ́wọ́ kó ń ṣe zina lóòótọ́ farjumha sọ́ló kò tí ì kú. hadith yìí muttafaqun alayhi imaamu al-bukhari àti muslim ló gbà wá báyìí ló ti wá lọ́dọ̀ imam muslim níta nílò náà àdìsí ni pé ìwọ unais ọ̀kan náà àwọn sàhábà tètè jí lọ ká ìyàwó eléyìí mọ́lé òbí léèrè nípa zina tí wọ́n ló ṣe tó bá fi lé jẹ́wọ́ ajẹ́pẹ́ kọ́ sọ́ tí ì tí tó ní ọmọ zina zina ma tún tí ọba rẹ wa. akramakumullah kí lànà bí ní kí wọ́n ṣe ń bì ó ní kí sọ ìyàwó yìí ní òkúpa imaamu bukhari àti muslim ló gbà wá àwa ti mà nínú òfin ṣẹ̀ríyà pé ìdájọ́ lè wá nínú alukur'ani ó sì lè wá nínú sunna nítorí wá nínú sunna kò yàtọ̀ sí nítorí wá nínú alukur'an nítorí wá nínú alukur'an kò yàtọ̀ sí nítorí wá nínú sunna torí ẹ̀ eléyìí jẹ́ ìdájọ́ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam lórí pé gbogbo abilékọ ìbáàjọ́kùnrin ìbáàjọ́bìnrin tó bá ṣe zina ìdájọ́ rẹ̀ ni kò sọ ló kò pa. bákan náà ni hadith Ubadah ibn Samit radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam khudhu anni khudhu anni qad ja'ala allahu lahunna sabila albikru bilbikru bilbikri jaldu mi'atin wa nafyu sana والثيب بالثيب جلب مئة والرجم رواه مسلم Ubadah ibn Samit radiyallahu anhu قال النبي صلى الله عليه وسلم ẹ tẹ́wọ́ gbà mi o ẹ tẹ́wọ́ gbà lọ́dọ̀ mi qad ja'ala Allahu lahunna la ọlọ́run ti sọ̀nà àbáyọ fún wa o torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú òfin ọlọ́run ẹni tó bá ṣe zina kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ọlọ́run bá ní kó tì wọ́n mọ́lé ni kó tì wọ́n mọ́lé. واللاتي يأتين الفاحشة من نسائكم فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا àwọn ẹni tó bá ṣe bàjẹ́ nínú àwọn obìnrin ẹ tì wọ́n mọ́lé títí tí kò ì pa wọn sínú ilé àbí títí tọ́lọ́run ìsọ̀nà àbáyọ eléyìí nìyá alákọ̀ọ́kọ́ fẹ́rí kéèyàn tún lé pọ̀ ẹ tì wọ́n mọ́lé tí kò ì pa wọn. so àbí tọ́lọ́run ìsọ̀nà àbáyọ anábì wa lọ́lọ́run ti sọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ yẹn ní ìsinmi pé ọmọge pẹ̀lú ọmọge ọmọge kùnrin ló ṣe zina ọmọge obìnrin ló ṣe zina ìyá wọn ní kíni ẹgbẹ́ ọgọ́rùn á sì gbé wọn pamọ́ fún ọdún kan abilékọ àtàbilékọ abilékọ ọkùnrin abilékọ obìnrin ni ló ṣe zina arrajm wọn sọ wọn lóko títí tí wọn fi kú alẹ imaamu Bukhari àbí imaamu Muslim ló gbà wá tó bá yẹ kó abilékọ ni ló ṣe zina pẹ̀lú ọmọge ńkọ́ ọkùnrin ti níyàwó obìnrin sì jọ ọmọge. kálukọ́ jẹ́ ìyà tó ṣe déédéé pẹ̀lú ẹ ìyà tó ṣe déédéé pẹ̀lú ọkùnrin tó ti níyàwó rí oníkìní á lóko tí èkó ìyà atẹni tọ́jọ́ magi tí ò ti lọ́kọ rí ńkọ́ yọ jẹ gbọgọrùn á sì gbé fọdún kan. tó gba wa àbí mi látọ̀dọ̀ Abdullahi bin Abbas wọ́n ní Ma'iz ibn Malik ọwọ́ abá nàbì sallallahu alayhi wa sallam torí Ma'iz ń bẹ́ẹ̀ nu ẹni tí wọ́n sọ lóko láyé ànàbì sallallahu alayhi wa sallam látàrí kó ṣe zina ọwọ́ abá nàbì sallallahu alayhi wa sallam kó ṣe zina ẹ̀fọ́ mímá ànàbì wa ni la'allaka qabbalt ṣèṣì kọ́ kan kíìsì rẹ̀ aw gamaz ṣèṣì kọ́ kan fọwọ́ kan aw nadar ṣèṣì kọ́ kan wo qala la ya ó ní rárá mo bá ṣe zina ni rawahul bukhari bukhari ló gbà wá eléyìí túmọ̀ sí wípé tó bá dájú bí abilékọ ṣe zina ìdájọ́ rẹ̀ ní ká ṣe kíni ká sọ ló kò pa nínú ẹgbà wa kan tí imaamu bukhari àti muslim gbà wá wọn ti ẹ̀ ṣàlàyé yéké ń bẹ̀ yẹn umar radiyallahu anhu ó ṣe kútúbà ó ní inna allaha ba'atha muhammadan bilhaq wa anzala alayhi alkitab dájú òdodo lọ́lọ́run fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ alukur'ani kalẹ̀ fún fakana fima anzalallahu alayhi ayatul rajm nínú nǹkan tó lọ́n sì sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọ̀nláyà ẹ̀sọ́ onízìnnà lóko nínú tó lọ́n sọ kalẹ̀ fún un qara'naha àwa kà á wa wa'inaha a sì sọ wa nípa rẹ̀ farajama rasulillah sallallahu alayhi wa sallam anabi sọ ń zina lóko wàrọ̀jámùnà ba'dahu àwa náà sọ ń zina lóko lẹ́yìn rẹ̀ anabi sọ ń zina lóko àwa náà sọ ń zina lóko lẹ́yìn rẹ̀ fa akhsha in tala bin nasi zamanun an yaqula qa'ilun ma najidu ar-rajma fi kitabillah ẹ̀rù ń bà mí o bí egbe bá regbe tẹ́gbèrègbè tọ́jọ́ lọ kẹ́nìkan ọmọ máa sọ pé àwọn ò ríbi tọ́lọ̀ ń ní ká sọ ẹni tó bá ṣe zina lóko nú alukurani a sì ti rí lónìí àwọn ẹni tí ń sọ pé kò sínú alukurani a jẹ́ pé kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn tá à ń pè ní orientalist mustachirikun àtàwọn àrùdí wọn àwọn àrùdí wọn táwọn tó máa nàìjà alápèjúwe àwọn àrùdí wọn táwọn tó máa misra alápèjúwe táwọn náà máa sọ pé ńgbà tá a ti rí inú alukurani kò sí pé gbogbo nǹkan lọ́wọ́ wà nú alukurani lẹ́yìn náà ọwọ́ àánú alukurani ilé ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ tọ́lọ̀ ń ṣe naskhu àyà yẹn tilawatan la hukman ọlọ́run pa àyà yẹn rẹ ní kíké ìdájọ́ rẹ sẹ́kù òkè tẹ́lẹ̀yìn ọba yọ ọwọ́nú àdì ìpín àlọ́ ọmọ tó lè jẹ́ ká tẹ́lẹ̀yìn dànù kí ni wàá mọ̀ lórí ẹ tó lè jẹ́ ká tẹ àdìsí dànù àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ ọlọ́ọ̀ka ẹ̀rú ń bà mí kásìkò kan máa lọ dé nígbà tí gbégbá rẹ gbé tẹ́gbèrègbè táwọn èèyàn á máa sọ pé àwọn ọ̀ráyà yẹn torí rẹ̀ á lè lò. fẹ̀yọ̀dìlù tí wọ́n á dẹni tí ń sin àwọn èèyàn lọ́nà bitarki faridatin anzalaha Allah látàrí fífi nǹkan kan tó jọ́ràn èèyàn lẹ̀ tọ́lọ́ wọn bá sọ kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé. wà inna ar-rajma ká sọ onízìnnà lóko òdodo ni ó fi kitabillah nínú tírà Ọlọ́run. ala man òdodo nípa gbọ́dọ̀ musẹ́ lórí gbogbo ẹni tó bá ṣe zina ìdá ahsanamina rijal tó bá jẹ́ ọkùnrin tó ti níyàwó rí tó bá jẹ́ ọkùnrin tó jọ ọmọlúwàbí tó níyàwó tí igi tó lálàáfíà tí ń bẹ láàrin rẹ̀ àtìyàwó tó sì ti báyàwó lò lábẹ́ bẹ́ẹ̀ tó wá ṣe zina lẹ́yìn ẹ̀ asọ̀lùkù mina rijali wan nisa kìbá àjọkùnrin kìbá àjọbìnrin ìdá ọkọ mẹtẹlẹbẹ yìí náà lópin ìgbà táwọn ẹlẹ́rìí bá jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni akamori zina ni àwòkán alḥabal àbí kọjá lóyún kọ lọ́kọ àbótí lọ́kọ kọ́lémi kọ́ ni mo sún mọ́ tó fi lóyún awele ẹtirọf abo ńlọ jẹ́wọ́ Umar tún sàlàyé tá a máa ti torí tá a máa tara rẹ̀ mú yàn kó ṣe zina inú kẹlẹrìí ọjẹ rẹ inú karoyún ọsọkọ abọkọwọ ọkọlù ńkọlù ń balù àbí kó sì jẹ́ pé ẹni tó ṣe zina lọjọwọ alimami Bukhari wa Muslim ńlọ jáde tọ eléyìí já àwọn ẹ̀rí tó fi hàn wá pé ẹni tó bá ṣe zina ńkọ́ tó bá jábí lé kọ kí láti fún un. asọ̀lùkù tọ ilé ìjọba. téèyàn bá wá jẹ pé ó ṣe zìnnà àmọ́kèsí abilékọ ọkùnrin ni kò tí ì níyàwó obìnrin ni kò tí ì lọ́kọ á nà lẹ́gbọ̀ á tún wá gbé kan yẹn ò tó ni kò tó gbígbé pamọ kò tó náà ni yọ á tún òfin ọlọ́run ọba nìyẹn kọba àjọ ọkùnrin kọba obìnrin ẹ ṣàánú obìnrin ọtẹ gbọ́ tọkùnrin à obìnrin tí ó ṣàánú ara rẹ tó ń lọ ṣe zina yọ jẹ ẹgbà inú rẹ̀ ó dùn á tún gbé pamọ́ kan ni kò lómìnira àwọn jẹ gba àádọ́ta àádọ́ta lẹ́rú ọ̀jẹ̀ ọmọlúwàbí ọ̀jẹ̀ ọgọ́rùn sáà tún á gbé ẹrú náà pamọ́ fóṣù mẹ́fà o àní gbòǹpamọ́ tó bá ti jẹ gbọ́ kò bá àjọkùnrin kò bá àjọbìnrin obìnrin wa lọ lóyún kọsọkọ bẹ́ẹ̀ bó ṣe wà láwùjọ wa ń bì ẹ kàn rí sí gbogbo wọn ó di bá kété nìyà ó di bá kété kálukú kan lóyún náà ni ọkọ ńkọ wọn ni onídìí ọkọ onídìí ọkọ kódà àwọn ìyá mi wọn tún sọ pé bàbá ti rẹ ń tọ́ fẹ́ràn rẹ jẹ́ lóyún kọ́ máa lọ bòmí láti rí òṣòwò tá a fẹ́ ná bàbá mi kó tún sọ fọmọ rẹ tó ló ń fẹ́ fẹ́ yàwó pé àbó bá dẹ̀ níyàwó fẹ́ fún lóyún tó bá dẹ̀ ti fún lóyún màá gbà pé ọkùnrin dẹ̀ ní ẹ. gbogbo orí eléyìn àwọn ọ̀daràn bàbá nìyẹn ọ̀daràn màmá nìyẹn ọmọ tó lóyún tí ò lọ́kọ kèésì sẹ́rú tábà kọ́gà rẹ̀ ló fún lóyún oyún yọ jẹ ìyà yọ jẹ ìyà tí ó bá sọ pé a jẹjẹjẹjẹ mo sùn sílẹ̀ àǹtí mi ọkọ àǹtí mi kàn rà mí mú ni ó rò pé àǹtí mi ló lè mí nì mo rò pé yé wa eléyìí ló lè yọ o ẹ̀jẹ̀ bẹ̀ àbí kọ́ sọ pé à ah, tipátipá wọn fi mú òun tipátipá wọn dì òun lọ́wọ́ wọn dì òun lẹ́sẹ̀ náà á bò ń sùn so eléyìí ló lè yọ o ẹ̀jẹ̀ bẹ̀ wá jẹ gba ọgọ́rùn ó sì gbé ọkọ amọ́fọ́dún kan kí ni májẹ̀mú téèyàn ó fi jẹ̀yà yìí kí ni májẹ̀mú téèyàn ó fi jìyà. ẹni tá a kò ṣe zina tí ó jìyà àkọ́kọ́ ni ọ gbọ́dọ̀ jẹ́ pé tó bá jọkùnrin orí abẹ́ rẹ̀ ní déédéé ibi ti máa kọlà fún yàn tí ma ti máa dábẹ́ fún yàn yọ jẹ́ pé orí yùn ọwọ́nú abẹ́ obìnrin ó kéré jù ẹ̀rí pé zina kọ lọ títì ọwọ́ orí abẹ́ rẹ̀ tó bá ti lè wọ́nú abẹ́ obìnrin o ti zina náà nù wàá jẹ ìyá yìí wọ́n sọ lóko alùpùpù báwo wá ní tí gbogbo abẹ́rẹ́ báwo ni à ó ṣe déédéé náà nù so ètò kéré jù nìyẹn tó bá jóbìnrin òun náà kọ̀ǹfàmù pé déédéé orí abẹ́yùn ọ̀wọ́nu abẹ́ òun so wọ́n jìyà nù tó bá ti lè wọ inú abẹ́ tóbìnrin obìnrin tí ò tí ì kú sẹ́mi ń bẹ lára rẹ̀ rò pé yé wa ẹnìkan wẹ̀ òkú tí wọ́n wẹ̀ ń ọwọ́ àwọn òkú à ẹ́ oníjọ́pọ̀ rẹ nìkan yóò lọ ẹ̀ náà rọra ṣe díẹ̀ ọlọ́wọ́ forí jàn o <laughs> lọ́ba bọ́ sókòtò ní máa ń kí ìdíbọ̀ á ẹlòmíì ọ̀daràn tiẹ̀ níbi tó ti kí ló ti mú wa ní máa ń bóbìnrin ya tó ti kú sùn à ní kó ṣe zina o àmọ́ yóò jẹba bá ńlá àyà yóò jẹba bá ńlá àyà torí pé tiẹ̀ ti accumulate oríṣiríṣi nǹkan yọ gbà fọlọ so ìta ń sọ ni pé tí a fi ṣèdájọ́ zina fún yàn obìnrin yẹn gbọdọ jẹ pé ẹ̀mí ń bẹ lára rẹ wọ́n wá fi kinní kan bíi bi bíi fùtùfùtù wọ́n fi draft di obìnrin ìwọ́n wá lọ gbé yàrá lọ máa bá sùn wọn ní yàwó yàwó wa bá rọba sùn ti yà gẹ́gẹ́ bíi di obìnrin tó bá sì ti kìdí rẹ̀ bọ́ yóò máa ṣe bọ́mubọ́mu sí nídìí bíi bíi ìdí obìn tá a kò ṣe zina kò ṣe zina àmọ́ yóò jẹ ìyà torí sọ̀rọ̀ pé tí bàbá rẹ̀ ṣẹnu tó fi bí ọ. <laughs> torí di eléyìí báyìí ọjọ́ ìbá ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ sí sùjú kò gbọ́dọ̀ sí sùjú bí kọkùnrin ó rò pé mo rò ah, pé ìyàwó mi ni mi mọ̀ pé ìyàwó mi ni ẹjọ́ ẹ má bínú. Ah, ṣé àwa ni ká má bínú séèyàn lọ sẹ ní àbọlọ aha tó bá fi hàn pé wàláì òun ọmọ pé ìyàwó nǹkan òun ọmọ pé ìyàwó nǹkan ọdẹ bẹ́ẹ̀ náà títí tó fi gbọ́ bùkátà rẹ kátì ẹ pọwọ ọdí rẹ náà lọ́wọ́ rẹ̀ tó fi ń ọdà kọ wọ na alákòóbá so òun fi wá kìdí bọ́nù di rẹ̀ lọ́wọ́ sẹ̀sẹ̀ mọ̀ tọ́ba mọ̀ báwọn tó sì fi hàn wá pé dájú sáká wọn mọ̀ pé kèé ìyàwó òun ìní kò tó ní òní jìyà o ní òní jìyà o mo rò pé yé wa zina ọgbọ́dọ̀ dájú pé wọ́n ṣe zina náà ẹ̀hẹ́n kèé ṣe pé máa kẹ̀sùn síyàn lọ́rùn ẹ̀ rí ẹ̀ ká mọ́ kèé òun lọ jẹ́wọ́ ẹ̀ zina ọlọ́mọdé torí dáùtì dáùtì dáùtì dáàmà ṣe èméjì èèyàn àwọn èèyàn náà lè dáùtì wọn náà na ẹ̀hìn kọ́ máa sọ pé mò ń dáùtì bàbá yẹn mò ń dáùtì ọkùnrin yẹn àwọn náà sọ pé ń ọmọ yẹn torí wọn náà ò dájú wọn lọ so ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ parọ́ zina mẹyàn because irọ́ zina bi bí àfẹnitọ́ bá pa ni wàá jẹgba eighty tí wọn bá ti lè rẹlẹrìí mú wa tọ́sọ pé yẹn kan ṣe zina tó ọ̀ka mórí ẹ̀ tó ọ̀rẹ́ lẹ́rìí mú wa ẹ̀ pé mẹ́rin tẹ́ sọ bẹ́ẹ̀ ẹ dáràn nu ẹ̀yin mẹ́ta lẹ sọ bẹ́ẹ̀ ẹ dáràn nu etí etí etí lẹ́jẹ́ tẹni tí ń nà yín tọ́ bá ń ro ẹnu ká fẹ́ ni ẹgbà yóò pé etí òfin ọlọ́ọ̀ni bó láti wá mọ̀ pé zina ṣẹlẹ̀ tó ṣe zina jẹ́wọ́ gbogbo ẹni dáná bí sallallahu alaihi kọ́dọ̀ kan nu wa pàtó jẹ́wọ́ tó ń sọ lóko anabi sallallahu alaihi wasallam ó tún fẹ́ ṣe sọ̀látù janaza sí lára umar tún sọ kó tún ṣe ó ṣe sọ̀látù janaza sí lára lẹ́yìn tó ti ṣe zina sí a ah! ó ti ó ti máa ó rí kó ti tú báyìí ṣé nǹkan kan ju fífi sílẹ̀ tó fira rẹ̀ lẹ̀ lọ ara rẹ̀ tó fi sílẹ̀ ó kọjá gbogbo tútúbà túbà rẹ̀ gan tó bá pín fún yàn àádọ́rin màdínà ìkọ̀bá tó wọn so eléyìí ó túmọ̀ sí pé tí wọ́n bá sọ̀yàn lóko látàrí kó ṣe zina àbí wọ́n pààyàn látàrí kó ṣẹ̀ṣẹ̀ tá a máa ti torí rẹ̀ pààyàn kí ẹ ṣe kó fi islam lẹ̀ o ẹ̀hẹ́n so kò sí tó burú kásíwájú mùsùlùmí ó tún ṣe ìmáàmù sí lára nítorí pé kìí sọ̀daràn tí kò túbá torí wọ́n ti sọ pé tó bá jìyà rẹ̀ láyé fahuwa kafaratul lah yóò jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ fún. tó bóun ni ó ti wá jẹ́wọ́ yọ jẹ pé ẹni tó fẹ́ jẹ́wọ́ kó n ṣe zina àmọ́ kó nílà ká ìkéṣe wèrè yìí sẹni tọpọlọ rẹ̀ máa múná lọ ńgbà kan kọmọdé pé gbà tó múná lọ ló ló ń ṣe zina yóò sì jẹ́wọ́ kó n ṣe zina sọ gbọ́dọ̀ pẹ mẹ́rin ẹhẹn nítorí pé máàrin ìgbà tó wá jẹ́wọ́ fún anabi sallallahu alaihi wasallam kó n ṣe zina wọn lọ wá bá anabi báyìí pé mo ṣe zina anabi ọ̀dà lọ anabi gbójú síbò wọn tún wá bá wọn ṣe zina anabi tún gbójú síbò wọn tún wá bá aló ṣe zina anabi tún gbójú síbò wọn tún wá bá aló ṣe zina ó fi pé mẹ́rin gbaná la Nabi sallallahu alaihi wasallam abilé rẹ̀ ṣé kìí ṣe pọ̀ kan wo ṣé kìí ṣe pọ̀ kan fọwọ́ kan àlọ́ ànídìí òun wọnú di rẹ̀ gbaná la Nabi sọ nípa ọ̀sọ́ lóko ṣé ẹ̀mẹ́rin yẹn nítumọ̀ ni àbí tẹ̀yìn bá ti jẹ́wọ́ lẹ́ẹ̀kan kò bùkátà ẹ̀mẹ́rin àwọn fuqaha wọn pín sí méjì àwọn kan sọ pé ẹ̀kan ti tó tẹ̀yìn bá jẹ́wọ́ pé mi mo jẹ́ ẹran jẹ́ tó nídìí pé tún sọ lẹ́ẹ̀kan sí tún wí lẹ́ẹ̀kan sí ẹ̀kan náà ti tó. torí èyàn parọ́ mọ́ra rẹ̀ si sì jẹ́wọ́ pé mi mo ṣe wọn á níta lọ́wọ́ à ń bẹ̀ ń gbà náà àbúrò kí n látún fẹ́ ni tọ́wọ́ à ń bẹ̀ ń gbà náà ti jẹ́wọ́ àwọn ti tó nígbà tí àwọn olùmọ̀kan gẹ́gẹ́ ahmed àwọn sọ pé gbọ́dọ̀ wí lẹ́ẹ̀mẹ́rin pàápàá jùlọ tó bá ti pẹ́ ni tọ́pọ̀lọ rẹ̀ lẹ́ni kò sì gbọ́dọ̀ sọ pé ẹ̀ àjọ ní díìlì kí ni díìlì kí ni jẹ́ díìlì àwọn ọmọ díìlì ọ sọ jáde gan kó jẹ́ amọ̀ntọ́sẹlẹ̀ mo kìdìbọn nù di rẹ̀ tí ó fi yé wa torí pé kú lélẹ́yìí kéṣeré kásẹ̀sì foríjì ọ̀sán ju kásẹ̀sì pa lọ. mo rò pé yé wa bẹ́ẹ̀ ni nínú òfin ṣẹ̀ríà gbogbo tó bá ti jẹ mọ́ yà wọ́n ní kásẹ̀sì foríjì ọ̀sán ju kásẹ̀sì pa lọ torí pé tá a bá ṣèṣì foríjìn àwa náà mọ tọrọ àforíjìn àmọ́ tá a bá ṣèṣì pa á lè jí má torí ẹ̀ ló ṣe jẹ́ pádájọ́ orí rẹ̀ gbọ́dọ̀ pé pọ̀ yóò ṣe pé kọ́yá kọ́yá kọ́yá lọ pa kọ́yá kọ́yá lọ pa ìgbà mi ọ̀ sọ pé ẹ̀fí sátìmọ́lé náà wọ́n tún máa ronú pa gbogbo ọ̀rọ̀ tán gbọ́ gbogbo ọ̀rọ̀ tán sọ fún wa títí tí wọ́n fi conclude pé nǹkan afẹ́ sèǹdì tọ́ ọ̀nà kejì tí wọ́n fi máa ń mọ̀ pé èèyàn ṣe zina oná lẹ́lẹ́rìí kéèyàn mẹ́rin ó jẹ́rìí pé aka pé ń ṣe zina èèyàn mẹ́rin yẹn gbọ́dọ̀ jọkùnrin wọ́n sì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jọkùnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ wọn ò sì gbọ́dọ̀ takora wọn ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ takora wọn ẹnìkan gbọ́dọ̀ sọ pọ́kùnrin la rí lókè kẹ́nìkan á sọ pé rárá obìnrin ló lókè ọ̀rọ̀ yẹn ti takora wọn tó ń ti pé nínú continuity zina wọn ọkùnrin lè ti wà lókè kó tún padà wá ńlẹ̀ tí ọ̀rọ̀ wọn bá fi lè tà sí wọn jẹ ìyà ẹgbàá eighty eight torí Islam fẹ́ sọ àwùjọ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ èèyàn mẹ́rin lọ́rùn láti lọ fabricate rọ wọ́n ti ń bínú rẹ tẹ́lẹ̀ náà wọ́n pe kí la lè ṣe tá a fìfì ọkùnrin yìí ẹja sọ pé ó ṣe zina tí wọ́n á mú yín lọ́tọ̀ọ̀tọ̀ bóun ni wọ́n ṣe rí i bóò ni di rẹ ṣe di obìnrin ẹnìkan sọ pé ẹ òun kàn bá pé ń fọwọ́ ra ń sọ pé rárá ìdí rẹ ń bẹ́ẹ̀ nù di rẹ gẹ́gẹ́ bí pọ̀pá tìró nínú ilé sọ pé ń lè sọ ń lè sọ àmọ́ mo ráwọn méjèèjì nù lé very good ẹlẹ́kẹrin ó ní ẹ wọ́n pè mí pé kí n wá wo ni àmọ́ ojú wíńdò èèyàn sáré èèyàn méjì èèyàn <laughs> ọjọ́ júmọ̀ àkàkéde nígbà yìí yẹn mẹ́tì lọ́lé àwọn kan wà níbi tá a fẹ́ fi ẹgbà eighty eti. eighty tọ́lọ̀ wá sọ̀n kòbókò ẹlẹ́nu méjì o ẹlẹ́nu kan torí ẹlẹ́nu méjì ẹgbà méjì nù o ẹlẹ́nu kan ó sì bá lọ ẹlẹ́nu méjì kọ́kàn dáadáa kékejì ọmọ bá kan ni tẹ́ pé ẹ máa tó sí la ń bi pọ̀ sí lára bí wa kò sì sínú pé bó ṣe pẹ́ nìkan bá wa mú lọ́wọ́ àwọn kan ó mú lẹ́sẹ̀ àbí òye wa ẹ wa ẹ ẹ ẹ tẹ̀ sórí bẹ́ńkì gbogbo òdi gbogbo tán rẹ̀ afá yóò pohùn ṣeun ẹ̀hìn gbójúbá rí ńkọ́ ẹnu àdàkẹ́ kò túmọ̀ sí kí wọn náà máa ṣe sí náà sọ ọjọ́ tí ọwọ́ pálábà rí ó ṣègi ó kọ̀la tọ́ ilé ìjọba ọ̀hún obìnrin ńkọ́ wọn ò lè sọ pé a rí pé ń ṣe sí náà ká gbọ́rọ̀ wọn lé tẹ́lẹ̀ ní sọnù ni káfíìrì àti jọ́ọ̀nù àti wílíẹ̀mù àti dọ́kàsì àti dèbóra obìnrin méjì ọkùnrin méjì gbogbo ẹtọ́ ajẹ́ káfí rúnà wọn láwọn ẹ̀rí pé báyìí lọ́dọ̀ pé bàbá yìí ta ni jaja mẹ́sàlásì so kò túmọ̀ sí pàjá làwọn àmọ́ ẹ̀rí tí káfẹ́ lù so eléyìí jẹ́ lẹ́yìn eléyìí aha ẹni tó bá ṣe zina yóò jìyà mùsùlùmí ni àbí káfíìrì nítorí pé ìyá ni tó ní í ṣe pẹ̀lú zina káfíìrì náà máa ń ṣe zina àbí ṣe zina yóò ṣe zina káfíìrì náà jìyà gẹ́gẹ́ bí mùsùlùmí náà ṣe jìyà eléyìí bọ́ sábẹ́ òfin ṣẹ̀ríà tá sọ pé al-kuffar mukhatabuna bi furu' ṣẹ̀ríà. àwọn kèfèrí náà gbogbo nǹkan míì yàtọ̀ sí imáni ọlọ́run ní káwọn náà ṣe torí ọlọ́run ní wọn gbọ́dọ̀ ṣe zina náà ọlọ́run ní wọ́n wá jí àjọ gbẹ̀ndà kìyàmù lórí ṣíṣe kèfèrí àti lórí ọtí mímu lórí zina ṣíṣe lórí ẹlẹ́dẹ̀ jíjẹ lórí irọ́ pípa la ilaha illallah kèfèrí gbé torí kọ́ ló ń sọ pé fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin hatta atana al kí ló sọ yín dé ìrònú saqar ó ní àṣẹ sọláàtì ni láti wọn pé sọláàtì mi fòrò ìṣẹríà ó túmọ̀ sí pé alukófáàrù mukhatabuna bi fòrò ìṣẹríà kama hum mukhatabuna bi usuliha àtìpilẹ̀ àtẹ̀ká lọ́lọ́ ní ọ̀sẹ̀ ọ̀jẹ̀ ìyàbàjẹ́ ọjọ́ tètè gba Islam ọjọ́ tètè gba Islam because ìyá tí ń retí rẹ agbára rẹ ọ̀ka wàláhì agbára rẹ ọ̀ka òye tó tún á lé jù ní pé tó bá tún ti wọnú rẹ khalidina fiha ni ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ma damati samawati wal ard sármádá ẹni jáde ńbẹ láéláé ọlọmọ tiwa lọmọ aná tọ gẹ́gẹ́ bíi kí káfíìrì ọpa yẹn ni àwọn sọ torí pé káfíìrì ni àní pa tẹẹfì lẹ náà pé ọkàrí láé tọyọ pé káfíìrì ni ọtọ pa mùsùlùmí máa lọ ilé jàre ẹ máa lọ ilé báwo àkútùkù rẹ wọn pa tó bẹ́ẹ̀ náà ní tí káfíìrì bá ṣe zina tí káfíìrì bá jalè máa lọ ilé torí pé káfíìrì nù eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ o. tán tó bá jẹ́ pé ẹni tó ti níyàwó rí àbó ti lọ́kọ rí ló ṣe zìnà pẹ̀lú ẹni tó ti níyàwó lọ́kọ rí ńkọ́ kálukó jìyà tó ṣe déédéé tiẹ̀ ẹni tó ti níyàwó rí lọ́kọ rí okò kò níyàwó rí kọ̀ lọ́kọ rí àwọn jẹ gbọgọrùn lẹ́yìn náà á tún gbé wọn pamọ́ fọdún kan gbáko ọdún kan gbáko kàlẹ́ndà Islam tán. So, ọmọlúwàbí ló ṣe zina pẹ̀lú ẹrú ọmọlúwàbí ó jìyà ọmọlúwàbí ẹrú ó jìyà ẹrú ọmọlúwàbí tó bá jẹ́ ni yọ jẹ òkò tí èkú tó bá jẹ́ pé ọmọge ni yọ jẹ pé ọgọ́rùn fọdún kan ṣùgbọ́n ẹrú ńkọ́ ẹrú gba àádọ́ta a sì ní gbé pamọ́ fọ́dún kankan tó bá ti jẹ́ gba àádọ́tọ̀ ti parí. tọ́ ìgbà wo láwa fi zina, jẹ̀yàn tó bá yẹ pé ẹni tó ṣe zìnà ó ti nílò akáì ó sì ti bàlágà òun ló wù ú ṣe kó fi ṣe zìnà yàtọ̀ sí wèrè yàtọ̀ sí ọmọ pínrín sí yàtọ̀ sí wọ́n tú láti mi tẹ̀wọ̀n kan tú láti mi zina, ó náà ni wọ́n di ọwọ́ rẹ̀ wọ́n so ẹsẹ̀ rẹ̀ wọ́n amúdi rẹ̀ wọ́n kìbọ̀ nù di obìnrin sẹ́mi pé táà pé ń zina ni pé tí orí abẹ́ ń bá ti wọnú abẹ́ obìnrin ó ti di zina kò ní ìdíkìdí ó le torí wọ́n lè fọ́ọ̀sì ẹ̀wọ́ bẹ̀ wọ́n fọwọ́ kó bẹ̀ wọ́n fọwọ́ kó di ọkùnrin sínú di obìnrin ọwọ́ etí èèyàn máa fi jìyà zina ti wọnú di rẹ̀ so wọ́n ti ṣeṣeṣe kídi rẹ̀ ó le kò le adúpẹ́ fọlọ́ ẹ̀ ń torí tó bá sọ pé wọ́n fọ́ọ̀sì rẹ ni wọ́n tún wá tíùnù rẹ títí mọ̀rùkọ ẹgẹ́ tiẹ̀ yorùbá yìí ò yẹ yín o ẹ̀hìn nísìnyí èèyàn sọ pé wọ́n fọ́ọ̀sì òun ṣe zina ni wọ́n tún fọ́ọ̀sì ìdí rẹ̀ lé ni sẹ́mi pé wọ́n ní obìnrin ni bá ṣe zina ọ̀yá kìsì ọbẹ̀ rẹ̀ wọ́n á sọ pé ah a'udhu billahi minash shaitanir rajim wọ́n sì ti bọ́ sókòtò rẹ̀ wọ́n ti bọ́ tiẹ̀ tó ni wọ́n bá sọ pé òun ní sè wọ́n wá mú ọ tún láti ẹ̀sọ́ lọ́wọ́ ẹ̀sọ́ lẹ́sẹ̀ ṣé rọ́bọ̀tì ni wani wọ́n pọ́ǹpù ẹ̀ wọ́n pọ́ǹpù ẹ̀ nìdí rẹ̀ tó wá le sọmọ pé wọ́n lọ sọ fúnra rẹ̀ kí di o le àbí bẹ́ẹ̀ kọ́ ni látàrí tó ń wò látàrí tó ń rí pé ah eléyìí o ó sì ṣe kinní o ah ó yẹ kí di olú ẹ o le ó kí ìdí bá le ok sáwọn náà wọ́n tún fọ́ọ̀sì ìdí rẹ̀ le tó ń torí di eléyìí sì ti ma nínú zina zina ò nídìí kí di o le yọ zina ò nídìí kí di o le náà ìdí wà ń ọwọ́ kó ti wọnú ti obìnrin ọwọ́ òkè ìdí rẹ̀ ti wọnú ti obìnrin báàsì wà báàsì ti di ti ntọ́tọ́ sí ọ eléyìí jẹba aha ẹni tá a fi ìyá zina jẹ yọọ mọ kọlọ ń ṣe zina léèwọ̀ yọọ lẹ́yìn tó náà ti sọ pé mi mo ṣe zina àbí wọ́n jẹ́rìí lé lórí lópin ìgbà tí ọba ti sí sùjú afẹ́ sọ̀yàn lóko sáàgbẹ́ kòtò fún mo rò kẹ́yìn náà rí tí wọ́n máa fi ránṣẹ́ sí kí wọ́n gbẹ́ kòtò fóbìnrin kan wọ́n ń sọ lóko kò é ṣe inú òfin ṣẹ̀ríà inú òfin ṣẹ̀ríà ìbùkátà láti gbẹ́ kòtò fún ẹ filẹ̀ tọ́ba jó obìnrin ni ẹni tó bá ṣe zina ẹ sọ aṣọ ọmọ lára dáadáa lọ́nà tí aṣọ òfin ní túkò lára rẹ̀ torí tá aṣọ bá túkò lára rẹ̀ ìwòwò rẹ̀ ńkọ́ yọ hàn síta àmọ́ àní gbẹ́ kòtò fún tó ah, eh, kòtò ọ̀wọ́ àmú débì kan áà ah, ah. so ẹ filẹ̀ torí kò lè fẹ́ sá ẹjọ́ sá yóò tún padà ẹ tún fọ́ kò lè padà nítorí pé ńgbà tí wọ́n sọ mẹ́rìndínlẹ́ tó túlẹ̀ àwọn lè mu ni wọ́n tún fọ́ kò lè mu sọ pé ẹ dákun ẹ dá mi padà anabi sọlọ alaihi wasallam ń dá ọ padà báwo ẹ bọdọ anabi náà láti gbà pé sọ lóko ebi wọn náà lọ wá tó ọmọ láti wá dán padà sọ́dọ̀ anabi sọlá àdìsọ anabi sọlá àdìsọ náà gba kí ló dé tẹ̀ dá padà kí ló dé ah, ti lọ ẹ aṣọ ọ̀bọ ọmọ má ọmọ ti ṣe kíni ó ti rin òwò wọ́jà tontori ẹ eléyà fi hàn pé ẹni tẹ́ ń sọ lóko yẹn ẹ ní ẹ ní sẹ́rí àyè ti dá wàláhi tàláhi èèyàn múra rẹ̀ wá pé ẹ pa mí ese tó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa mí subhanallahi alazim torí pé kò kó dijọ́ gbẹ̀ndà alkiyama sọ ma pé wọ́n tiẹ̀ tọ́ba kí wọ́n máa pa àyàn nàìjíríà ti pọ̀ wọ́n tuntun pọ̀ wọ́n tún pọ̀ wọ́n tún pọ̀ ọlọ́lọ́mọ ẹ̀sìn náà tọ́ dara ṣiṣẹ́. níbi tí imáàni wa dé onú ò sá lọ àsápadà ni ó sà pé ń sì ń ta mí pọ̀ jù ẹ jẹ́ ń sá subhanallah imani ní jẹbẹ so torí di eléyìí báyìí ẹ sì kó anabi ọsùn lọ́wọ́ sọlá ń bilé ṣéèṣì pé nǹkan ṣe ọ ṣéèṣì pé nǹkan mú ọ ikú mà ní ẹfọ mímà ẹfọ mímà akramakumullah ẹnìkan á gbọ́rọ̀ yìí ó náà á ní káì èmi náà ti ṣe zina ẹ dákun ká tó tú kámbì lónìí ẹ nà mí àwọn <laughs> ò lè nà ọ lè má dá torí a lè nà ọ kọ́ bọ́ síkú tó bá já sí kúnìsì wọn kàn palẹ̀ àwa náà mọ́ nípa àpààyàn mo rò pé yé wa nítorí pé ara burú tó wà nù kí sísítẹ̀mù ọmọ gba Islam wọlé nù sẹ́mi pé yóò máa dun ẹni tó sẹ́wọ̀n ẹ̀yin lẹ́sẹ̀ kó dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà fún mi bọ̀tẹ̀ mi fúnra ara mi am ready so sísítẹ́ẹ̀mù burúkú tá à ń lò kò dáa pàápàá jùlọ ẹ bá ti délẹ̀ Yorùbá yìí báyìí títí dé kó ń bẹ̀ yẹn aburú ńlá nìyí tertiary level of sharia gan ò sí wọn kàn kà wá kún káfíìrì ńlẹ̀ yorùbá yìí ni àfi customary court àfi customary court baálẹ̀ kan wàá so lẹ̀kẹ̀ mọ́wọ́ so mọ́rùn wọn á pe inú àṣà àwọn bàbá àwọn kí ló fẹ́ fi ṣe ọlọ́run sọ divine law kalẹ̀ ẹni kò wúlò ẹ sì bẹ̀rù kó kọ́lọ̀ wọn máa rọ̀jò òkúta léyìn lórí ẹ̀ tún jẹun ẹ̀ mú mi ẹ̀ tún pàtẹ́ la kò dájú pé ẹ̀ máa ń tẹ̀sí. ó yẹ kẹ́rù ọlọ́run máa bà wá ni láàrin tá a bára wa yìí so òfin ọlọ́run ní ìsinyìí báyìí tó bá ti jìyà láyé ń bì ìpẹ̀sẹ̀ eléyìí rẹ̀ ni fún un kò ní wá jẹ́ sábàbí tí ìwọ náà nǹkan míì alè jọ wọ náà kò ní délé yìí ma nǹkan wá ní ẹnà mi kẹtù wà láàlè nà torí tá a bá nà ọ ní ìsìn wọn wà palẹ̀ wa mọ́pá tún pààyàn àmọ́ tó bá pé òfin tí ìjọba wa wọ́n bá gbà wá láyè ká máa lò ní kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n wípé táǹbà náyàn náà tó bá kú bẹ́ẹ̀ òfin lọ pa ẹnìkan ò ní bí ẹnìkan léèrè ọ̀dọ̀ wọ àwọn aṣíwájú ẹ̀sìn pàápàá jùlọ bí àwọn lèmáàmù lèmáàmù àwọn traditional ìmáàmù ẹ láwọn ilẹ̀ Yorùbá wa yìí ẹ ìmáàmù ìmáàmù lu ìmáàmù lu ìmáàmù lu àwọn pé tradition ni wọ́n tẹ́lẹ̀ sọ pé chief imam àbí bẹ́ẹ̀ kọ́ máa wí ni so irú wọn dọ́wọ́ wọn wọ́n láì tí àwọn lèmáàmù yẹn bá dúró déédéé nǹkan lè ṣe pọ̀ nǹkan lè ṣe pọ̀ hẹn nísìn kápẹ́ ìmáàmù lù àti ìmáàmù lù àti ìmáàmù lù àti ìmáàmù lù gbogbo wọn ni wọ́n jọ kù lórí kẹsẹ̀ rí àyà lò náà ni ẹni tó ṣe zina lẹ yìí wọn wọn lẹ́yìn sọlá tó lùdúmọ ẹ mẹgba wa ẹ na kárẹ ní tó wàá gbé baba imam gbogbo mùsùlùmí ọdà tẹ̀lé wọn ni pé gbogbo alẹ sì má le òfin táwa gbà ní. gbàdọ́ ajẹ́ pé lèmọ́mù náà ní tako sẹ̀rí à ń kọ́ báwo ọ̀fẹ́ sẹ̀rí à sẹ̀rí à kí ni lèmọ́mù kí wọn lò ń ṣe lèmọ́mù àwọn ẹlẹ́bọ kọ́ abájọ tọpọlọpọ fi ma fati ake lọ́wọ́ ìmáàmù àwọn mùsùlùmí ni ọmọ fati ake nígbà tí ìmáàmù bá lò wọ́n fẹ́ sẹ̀ríà sẹ́mi pé àdánwò dé torí di eléyìí báyìí níta àwọn eléyìí yẹn lè ṣe pọ̀ ẹ rí i pé ìjọba gan wọn ò ní padà ní option mà á fẹ́ bá ní sẹ́ǹ sẹ́nu àbí ẹ̀kọ́ ni a jẹ́ pé ẹ ẹ bá a ṣètò bá a ṣe dá kọ́ọ̀tù lẹ̀ náà ló ti jẹ́ pé àwọn jẹ̀kú rẹ̀ díkọ́ lọ́ọ́ yẹ kẹ́ máa fi ṣe lè má mú àwọn tẹ́mi bá ń bẹ lára wọn hìn tó yẹ pé táwọn bá pàdé tá má pàdé tá má pàdé wọ́n máa ronú ọ̀nà tí wọ́n fi lè promote Islam yìí eléyìí pàtàkì púpọ̀ tọ́ tóbìnrin kan bá lóyún látàrí zina àbọ̀ sọ pé mi mo ṣe zina zina mo ṣe nígbà tí wọ́n bá fi ìyà jẹ ẹni tó bá bí matanu o torí ìyálọ́sẹ̀ òkè sọ́mà o wala taziru waziratun wizra ukhra ẹ má fi ẹsẹ̀ nìkan jẹ lómi o níjọ́ tó ń bá fìyà jẹ olórí gbogbo àwa mùsùlùmí tọ́jú olórí gbogbo orílẹ̀-èdè Islam oní ọ̀kọ́ sọ lóko gbèsè pé ẹ lọ sọ lóko oní ọ̀kọ́ sọ lóko lẹ́yìn rẹ̀ làwọn yẹn náà bẹ̀rẹ̀ sí sọ lóko àmọ́ tó bá jẹ́ pé ẹlẹ́rìí mẹ́rin lọ́ba jẹ́rìí léèyàn lórí kó ṣe zina àwọn èèyàn ní wọn kọ́kọ́ sọ lóko ẹ wò yàtọ̀ láàrin ẹni tó jẹ́wọ́ àti ẹni tí wọ́n jẹ́rìí ipò ṣe zìnà lé lórí ẹni tó jẹ́wọ́ olórí wa náà kọ́kọ́ sọ lóko àmẹ́ni tó jẹ́rìí lé lórí ta náà kọ́kọ́ sọ lóko àwọn èèyàn ní wọn kọ́kọ́ sọ lóko táwọn bá sọ lóko nílẹ̀ máàmù náà tó wá sọ lóko aṣíwájú gbogbo wa èsì máàmù mọ́tíláṣí o aṣíwájú tí ń ṣèjọba náà kọ́ wa sọ lóko lẹ́yìn rẹ̀ èmi ọmọ pé yàrá máa jẹ yẹn téèyàn bá ṣe zina lóòótọ́ ọmọ ọmọ pé zina ọ̀dà o àmì ìjà ń sọ yìí ọjẹ́ tuntun o tótó ọtólẹ̀ skills ọtólẹ̀ skills èèyàn ti ṣe zina ọ̀nà ọmọ pàrọ̀ àmù àmọ́ pé wọ́n sọ̀yàn lóko òun ọ̀gbọ́rí èèyàn ọ̀jẹ̀ gbọ́ ọgọ́rùn-ún ọ̀gbọ́rí wọ́n tún wá mú lọ fìkan fọ́dún kan ǹgbọ́rí kò tó láwàáwí wàá jẹ ìyá náà ni ṣé bó ti máa zina lé wọ̀ sá ọ̀ ọmọ zina lè wọ ọlọtí ọdìyà rẹ ọmọ olè lè wọ ọjà ẹni kó gbẹwọ rẹ ní kálukó sinmi ọmọ kápáyàn lè wọ ọwọ apáyàn kò nídìí pé ìmọ̀ pé wọ́n pè mí náà wọ́n pọ̀ tí kálukó sinmi lẹ́yìn ìjẹ́ báwọn. tọ́ téèyàn bá wá ṣe zina tó sì ti níyàwó. ó ṣe zina pẹ̀lú ẹlòmíì ìyàwó rẹ̀ wà nílé sọ́lẹ̀tọ̀ kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹ̀ dáhùn èèyàn ṣe zina nì ó sì níyàwó só padà sọ́dọ̀ ìyàwó nílé à tí wọn bá ti tí wọn bá ti sọ́ ló kó pa yọ padà alé náà ni mo kó yé wa àhà wọn ò sọ́ ló kó pa yọ padà zina tába sì mú kó ṣe zìnà jẹ́wọ́ àbí wọ́n jẹ́rìí lé lórí sẹ́mi kó apá ni ha ẹlẹ́yìí ìjọba obìnrin ló ṣe zìnà tó ti dèwọ̀ fọ́kọ rẹ̀ nu kò dèwọ̀ fọ́kọ rẹ̀ tọ́ba sẹ́kù láyé àmọ́ tọ́ba kí wọ́n dájọ́ ọlọ́run lé lórí pé wọ́n sọ lóko ṣé yọ sẹ́kù láyé òní sẹ́kù láyé ọ̀dà ẹ mi dá yìí ọkọ ṣe zìnà àtìyàwó ṣe zìnà èwo lọ́rọ̀ ọ̀rùn gbà aburú gbogbo ẹ o èwo ló rọrùn fẹ́nì kejì láti gbà sọ́kọ ṣe zina ló rọrùn fún ìyàwó gbà ni àbí ìyàwó ṣe zina rọrùn fọ́kọ gbà à ọkọ ṣe zina sẹ́pẹ́rẹ́ o ó sẹ́pẹ́rẹ́ fún ìyàwó láti gbà o àmọ́ ìyàwó rẹ̀ wá ṣe zina tún náà àjókòó ń bẹ̀rù pé kó ṣe pé wọ́n jáde rẹ lọ ẹ́ à nígbà tí èsè pé yàn ọ̀gbádùn kọ̀ rọrùn gbà tọ́. tọ tàbá wà láwùjọ tí wọ́n ti lo ṣẹ̀ríà báyìí padà sílé lọdọ ìyàwó rẹ wọn náà padà sílé lọdọ ọkọ rẹ wọn bá wọ ọkọ láti ọmọ ọ kò sì dá ọ ọ̀dà kó fọ́ ọmọ torí pé ó ti di nìyẹn o má ẹni pé àwọn ṣe tó tún lọ ọ̀sẹ̀nu déédéé síbí anábì kò ìyà tó kéré jù tó lè jẹ láyé nù ní ayé nàìjíríà tí wàá ń bì wàá lé dànù bí gbogbo wọn bá sọ yorùbá lẹ́fù wọ́n sọ pé kálukú ẹ bá lè gbàgbà púpọ̀ ẹ lọ́mọ gbà ń lé yín ẹ ọ̀rọ̀ ètò bí kakọ̀ bẹ bọ̀ bí eléyìí kọ́ kò nídìí kakọ̀ bẹ bọ̀ àmọ́ nígbà torí pé kí wọn náà má bàa dẹni tí ò ní wà lìjánà ọ̀wá mọ̀ pé ìyàwó rẹ̀ ń ṣe zina ó tún mọ àwọn àlè ìyàwó rẹ̀ o ni ní eh, ẹ káfíńsẹ́nu kádákẹ́ ni ìsọnù lọ̀rọ̀ ya kú dì ẹ́ a'udhu billahi minash ọ lọ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ ọ gbọ́dọ̀ gbà ọ gbọ́dọ̀ gbà eléyìí jẹba àmì ẹkẹsì o irú àwọn kesi táwọn èèyàn máa ń gbé wá láwùjọ tiwa ni ó lè sọ pé ìyàwó yìí òun àwọn àlè àlè àlè tó ń mọ̀mọ́ wọn pọ̀ àwọn sọ pé ìyàwó ń gbọ́ bá òní oníbẹ̀ ni bọ́bá ti èmi náà bọ́bá ti su oṣù èmi náà olórí ibú tá nǹkan jókòó tì àbúrò ọmọ jókòó tì olórí ibú ókè ẹ ẹ ti ẹdùn náà sẹ fẹ́ ra yín sẹ wa òní <laughs> pé kò sí ìjì láàrin àwọn ah. ẹjọ ẹ jáde ẹ jáde gbogbo ẹ jáde public toilet sẹ́wọ̀n pé orí tó public toilet náà lọ́kọ́ bá public toilet ò yí padà dì sí kí á ní tó lòun ọ̀fẹ́ mọ́ séyàwó rẹ ní tẹ́lẹ̀ ni èyí séyàwó rẹ ẹ jáde jẹ́ ọkẹ́ fẹ́ lómi láyé kọ́ wọlé nítorí pé àwọn èèyàn rádaràda nù kò sí ìgì láàrin wọn tẹ́lẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí ẹjẹ́ lọ sọ igi ẹjẹ́ lọ sọ igi orí zina lẹ wà láti fi thirty years ẹ̀ sì ń zina kalẹ̀ ọ̀daràn ni ọ́ ọ̀daràn náà ló fi sọ wà lọ́dọ̀ rẹ̀ sẹ̀yìn tẹ́ bá mọ̀ pé irú rẹ̀ wà ẹ̀ tètè pa kéèsì wọn kán so igi lónìí kó tó dọ̀la o nítorí ètò sẹ́kù fún wa nù gbèsè ayé kí zina yẹn ó dínkù àmọ́ àwọn ọmọ yìí kò sátúnṣe tẹ́ lè ṣe lórí wọn wọn ò ní bàbá ìyá ni wọ́n ní gbogbo ọmọ tá a bí tá a lóyún rẹ̀ láì sí yìgì ọmọ zina ni kọ́dà kọjá kóbìnrin ti lóyún orí oyún la wá so yìgì ọmọ zina náà lọ́mọ wa ma aktharuhum fi mujtama'atina irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa ní yorùbá level wọn lóbìnrin tó bá ti bímọ fún ni ọ̀tayọ̀ àlẹ́ ẹni yóò lẹ́fù ni ẹ o zinagidi zinagidi ẹ dàkún wàhálà wo lọ́wọ́ káfẹ́ àwọn fi jẹ́ zina ló wù àwọn yẹn sọ̀wọ́ pa kàn lọ yọjú yìí náà ọ̀dà ìpadà alẹ́yìn oṣù méjì ọ̀dà ìpadà alẹ́yìn oṣù mẹ́ta ẹ̀ àgbàsù àgbà kìíní kan àtúngbà kìíní kan ẹ̀ náà ni wàhálà ẹnvilópù tẹ́lómi ti san owó sọ̀dá kí pẹ́ńpẹ́ báyìí lọ pé báyà tó three ṣe náà wà lọ́wọ́ ọ wà nílé ṣe sùúrù eléyìí àti kò ṣe zìnà náà ọwọ́ akóbọ́mọ ọlọ́mọ ọwọ́ abimọ kalẹ̀ ń bi zìnà tọ́mọ bá padà mà èpè ní ọmọ bọ̀ irú bàbá bá bàbá àdánù tí èsì bàbá ọwọ́ ayarí fọ́mọ onítọ́mọ yẹn tí ọba máa fún lówó wọn ṣépè fún ọmọ wa wádìí wọn ní ọ̀nà zìnà lọ́gbà bíọ̀ àwọn èèyàn náà tún akọ pé jẹ́ ọmọ ẹsẹ̀ kìí ṣe bàbá rẹ̀ èpè rẹ̀ ò lè mú ọ ẹgbẹ̀rún ìpèsìrú rẹ bá tẹ kò lè mọ èsè bàbá rẹ torí pé bàbá zina èsè bàbá èèyàn wọn wá ṣèbéèrè wọn ní irú bàbá tó bímọ gbọnà zina ṣé kò lè fọmọ lọ́kọ fọmọ lọ́kọ bá wò gbolo ti rọmọ sẹmọ kó fẹ jí ma gbénu ókè ọmọ tó bí gbọnà zina ta ni ọmọ bá ní ti lọ́kọ àwọn atiwájú àwọn mùsùlùmí ni torí lẹ́yìn ò bàbá tírú bàbá zina bá fi lọ́kọ kò ní wàlíì o ajẹpẹ fẹ ẹsẹ̀ lọ́wọ́ òfurufú nù bàbá sì fi obìnrin lọ́wọ́ òfurufú tó lè jẹ́ yàwó kò lè jẹ́ yàwó tọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni zina o ẹ̀ṣẹ̀ ńlá ni zina Ibn Mas'ud radiyallahu anhu oni sa'altu rasulallahi sallallahu alayhi wa sallam ayé zambi a'zamu inda Allah ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ mo bi anabi léèrè bẹ́ẹ̀ qal anabi na an taj'ala lillahi niddan wa huwa khalaqaka kọ́ ọ̀fẹ́ nìkan sorogún fọlọ́n lọ́lọ́n tó ti pọ̀ dọ̀ ó sì máa pé nǹkan míì kọ́ lọ dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ̀ nìyẹn ẹsẹ̀ ti yín lọ́ga jù inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní foríjì gbogbo ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ àmọ́ ẹ bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tí ò ṣẹbọ tẹ́ ẹ wá gbogbo ẹni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́run tó kú lórí bẹ́ẹ̀ Ọlọ́run sàlẹ jẹ nàlẹ wọ iná ni ọwọ kò ní lálàrán ti kàn. qultu lahu inna dhalika la'azim mọ wá sọ fún anabi pé a ká ṣẹbọ sọ́lọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni lóòótọ́ qala qultu thumma ay mọ wá lẹ́ṣẹ̀ wo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala thumma an taqtula waladaka makhafata an yat'ama ma'ak ẹ̀ṣẹ̀ tó àwọn Baba àyà nìyẹn o àwọn àyà àdánù tẹ ẹ bí mata tẹ wàá pọ̀ ma síbẹ̀ yìí náà rí láwùjọ tí wàá kọjá tuntun má báyìí èèyàn bí ma ó sì sọmọ sínú páálí bisikíìtì ọlọsọ sódò tọ́lọ́mù bá pé ikú ọmọ òtítọ́ ni wọ́n gbọ́ ọmọ láàyè ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ti padà nù bẹ́ẹ̀ abolórí ibú tí ìyàwó rẹ̀ bí ma tọ́lọ́ gbé fún babaláwo pé kí wọ́n gun mọ́sẹ̀ àwọn fẹ́ lówó hakan olórí ibú lélẹ́yìn àbí ìtọ́sọ yìí pé no ìyá tí ń jẹ àwọn yẹn ti pọ̀ jù àwọn sì fi máa mẹ́ta ẹ jẹ́ káwọn mú kanú rẹ̀ káwọn lọ fi ṣètùtù owó. a'udhu billahi minash shaitani rajim ẹ̀ṣẹ̀ ńlá ni o oore ńlá lọ́mọ arzikì gan lọ́mọ bó ló ti wá pọ̀ ọmọ rẹ̀ torí owó àdánù tó ní mú lọ síbi kankan nínú títì máa ṣẹ́kù fún yàn lẹ́yìn ikú lọ́mọ rere tí ń ṣàdúrà fóbi rẹ̀ wọ́n sọ mọ wá ní wa anabi sallallahu alayhi wa sallam èwo ló tún kàn lẹ́yìn rẹ̀ ó ní summa an tuzani halilata jarik kó o ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé rẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ irú rẹ̀ pọ̀ náà láwùjọ wa face me i face you àwọn ilé àdánwò sẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n bá yàwó ara wọn sùkù làlà ni kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wá ẹni tó bá wá ṣe zina pẹ̀lú ọ̀kan nínú fámìlì ó ṣe zina pẹ̀lú ọmọ eléyìí ò tún jẹ́ tuntun má lónìí o àwọn tán ní káwọn ọmọ àwọn máa rìn òwò ká láti gbọ́ nípa ínsídẹ́ǹtì bàbá tí ń lé ọmọ rẹ̀ kápò wọn bá sùn náà ni tíyà ń bẹ̀ ìyàwó ń bẹ̀ jọ èmi ní ìdè wá ṣe gbogbo tó bá fẹ́ ṣe pẹ̀lú mi fọmọ́lẹ̀ ó ní inú ọmọ ni òun ò lè jẹ́ kẹ́lómi ọjọ́ ọmọ kọ́ jẹ̀gbádùn ọmọ yìí kó òun tó jẹ̀gbádùn ẹ̀. Ah! a'udhu billahi minash shaitani rajim látàrí àwọn wọ̀wọ̀kuwọ̀ gbogbo òdìyọ síta bambabamba orí bàbá ọgbà ma olóòlù wọn kọ́kọ́ jẹ gbádùn ọmọ bàbá àdánù akramakumullah abẹ́ni tó tiẹ̀ ń lọ bá ìyá rẹ̀ sùn gẹ́gẹ́ bí ọmọ tí ń fi oògùn oorun sínú tíì fún ìyá rẹ̀ ó sì mọ̀ pé ìyá tíì ṣáì ṣáì ṣáì yọ wá fi tábìlẹ̀tì yẹn sí tí yàrá ti tó bá ti mú bá ó sùn lọ ó sùn lọ nu rágbádá yọba ma yọba ma bá yà sùn a'udhu billah ó ti wá ti kọ́ lọ ní kí ìyá náà máa fura pé nǹkan ṣe oyún ti dúró lára ìyá àwọn alọ́sibítù wọn á ní congratulations for what oyún ti dúró ni ah ọkọ òun ti kú tipẹ́ bóòlù ti á jẹ́ ah ọsà sọ fún medical doctor ẹ o máa mu ṣáì kó òun tó sùn ẹ kìnnì kan ọmọ oníṣìí máa gbé wa máa bá gbé ṣáì wá fún ọ máa pretend kó o mú má mú má títí tá a fi máa ń tọ́ba ń ṣẹlẹ̀ tó máa ti wá gbé ṣáì wá yọ̀ yà sínú kìnnì kan lọ́mọ bá tún bọ́ sókò tó ń dọ́ awí ìyá sì ti tọ́jú ọ̀bẹ ìyá lọ gbẹ̀mí ẹ̀ so àbẹ́gbà ń bá burú sùn àbábúrò ń bá ẹ̀wẹ́gbẹ́ lẹ́yìn náà àwọn téèyàn bá dánrú ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni o ọ̀ràn yẹn ni wọ́n pa